وخير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة صدق على الله سبحانه من يوتي عنه tí ó fi gbà padà sí ìjókòó wa nílé mi ní ìlú ṣe ọjọ́ kẹrin nínú oṣù wájà oṣù kejì ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kànlá ní ẹgbẹ̀rún ìjọ السلام عليكم ورحمة الله وبركاته نيدة رجل من كتاب جامع بيان مجتمع علم وفن كنا يعلم إنه ترى إن صوت ولقى مما أتولى تواصل المحسن إننا نعم وقد بعمر ابن عبد البر رحمه الله تعالى إننا نعم أبا ولد إني أولي lórí bá ṣe tẹ̀sí omi jẹjọ òun náà ni ojú ọ̀nà ti ń sọ nípa. Sọ̀tún ń sọ nípa lámú ìhàlìmí aláàbùdá aláàbù sọ̀tọ́ọ̀nì sọ̀rọ̀ ìbáwí olùmọ̀ nípa ìmáa lọ wọlé lọ aláṣẹ èyí tó alábòsí èyí tó jẹ́ alábòsí èyí tó jẹ́ alábòsí tó ibi tí a ti gbé ní òní insha Allah tabaraka wa ta'ala ni òun náà ni ọ̀rọ̀ Umarata bin Abdullah látọ̀dọ̀ Hudayfa ní ìyá kòmùwọ́mọ́ àfíríkà lẹ́fíkà ẹ sọ́ra yín pẹ̀lú àwọn ìdúró síbi tìsínà pẹ̀lú àwọn jáwọn mọ́ọ̀tẹ̀ àwọn ààyè tìsínà wọ́n á sọ fàfà yìí pé wọ́n máa mọ wá sí pòlìfìtà kí ni àwọn ààyè tìsínà ya aba abdullah afá ní bẹ́ẹ̀ ni ọlọ́run náà ni àbúwá pòlìpọ̀ máa rọ̀ ẹnu ni àwọn aláṣẹ ni òun láàyè fìtínà tó já sí pé yẹ́dí kolo àhádógún alẹ́ àmìyáwó bóun ni fìtínà yẹn ti máa wáyé òun náà ní pé ẹnìkọ̀ọ̀kan yóò wọlé tó aláṣẹ tọ́yọ̀ sọ̀dínkù òbílkàbù yóò máa wá pé lódodo pẹ̀lú rọ́tí ń pa àwọn agbọ́dọ̀ sọ pé aláṣẹ ń pa rọ́tí irọ́ ló dẹ̀ ń pa ẹ̀kúlù lọ́gùn ọmọ aláì sáfìyè ihun tí ò ṣe ni ọmọ àtọkọsí ẹ̀yin náà lẹ ṣe dáadáa yìí tí wọ́n lẹ ṣe dáadáa ni ẹ̀yin lẹ tún ṣe rere eléyìí ni mọ̀ wá ké fún alẹ́ fìdá eléyìí á tún jọ̀rọ̀ kan. أرامي لا تدافع فتادة رحمه الله وني أفا عبد الله بن مسعود رضي الله تعالى عنه وني إن على أبواب السلطان فتنا كمبارك الإبل إن بنينا àwọn aláṣẹ àwọn fìtínà kan wà ń bẹ sọ́dà bíi mọ̀báríkì ẹ̀lẹ́bẹ̀ bí àwọn ibi tí ràkúnmí máa ń kúlẹ̀ sí. wọ́n ní wọn lẹ́dí nafsi ibi ẹ̀dì. afáwọn abdullahi bin ọ̀sán ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọlọ́wọ́ tẹ̀lé án. wọ́n ní mo fi ẹni tí ẹ̀mí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra. la tusibu min dunyahum shay'an ẹ lè rí nǹkan kan nú ayé àwọn aláṣẹ yẹn fídíò kọmọ ẹlà asọ́ọ̀bù mi dí nìkún mìtìlám àfikọ́já sí pé irú wọn tẹ́ ẹ fẹ́ rí lọ́dọ̀ wọn nú ayé yẹn káwọn náà ti láǹfààní irú rẹ̀ nú ẹ̀sìn yìí fẹ́ẹ́ bá gba nǹkan kan lọ́wọ́ wọn nípa ayé àwọn ni ó sì ti gba nǹkan déédéé nǹkan nì yín nípa ẹ̀sìn yín ààrí àti ká sọ wípé afáwọ abdullahi masoud ọdí ọlọ́wọ́ tẹ̀lé án ó ní mìtìláyì ọjà sí wípé ìlọ́po méjì ìtumọ̀ rẹ̀ ní pé sẹ́yìn bá gba mẹ́wàá lọ́wọ́ wọn mẹ́wàá òun lè lọ́wọ́ wọn nínú ayé wọn tí wọ́n ní nì àwọn ó sì gba twenty lọ́wọ́ yìí nínú ẹ̀sìn ní nàìjíríà ìṣesí wọn nìyẹn afáwọn àwọn òfin múnẹ́bà rahimahullah wọn ní ilẹ̀ jẹ́mu alimẹ́l kíkó dúkìá jọ àti ìmáa lọ dàpọ̀ mọ́ aláṣẹ láàyò kìíyá ni mí ní hasanẹ́ tìlmọ́ kò lè sẹ́ nǹkan kan kò nù dáadáa ọmọnìyàn ilà kama yóò kò kí ìbáni jai'ani dọ̀ríyáni sákọ̀tọ́ fi ìdọ̀rí fìhí lọ́dẹ̀mù. ó ní wọn lè fẹ́ nǹkan kan kù nínú dáadáa ọmọnìyàn kíkó dúkìá jọ ìmáa lọ sopọ̀ fún yẹn máa ròpọ̀ má láṣẹ ìṣesí méjèèjì yóò lè fẹ́ kù nínú àwọn dáadáa tọmọnìyàn ní àyàfi ohun tí kòkò méjì lè ṣẹ́kù ìkòkò méjì tẹ̀bi ń pa dọ́ọ̀rì yáàdì tí wọ́n tún jẹ́ ẹran oníṣùtà ìwọ̀n tí wọ́n lè ṣẹ́kù tọ́yẹ báwọn kòkò méjèèjì yẹn sákọ̀tọ́ fi ìlọrin wọ́n bọ́ síbi ọgbà fi ìkànnà ọgbà adágún tẹ̀m̀bẹ̀m̀bẹ̀. فبات yẹ̀jù حتى hàtà خير ẹ̀rí tọ́wájá sí pé yẹ́nì àwọn ẹran méjèèjì gbogbo méjèèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní ìyẹn ni pé wọ́n ń jẹ bó ṣe wù wọ́n nínú ọgbà yẹn hàtà àfùbàhà sílẹ̀ fi sùn. ìhun tí wọ́n bá sẹ́kù yẹn kókò <laughs> débi ń pa o ohun tí wọ́n bá fẹ́ mú yẹn òun náà ni ohun tí ìkójúkẹ́ àjọ àti ìmọ̀ ọ̀rùn pọ̀ má láṣẹ tó máa mú fẹ́kùn fún yẹn nu dáadáa dé yẹn bá ní. bákan náà wọ́n ní ìtumọ̀ yìí a máa rí nínú ẹgbàwọ́ tí wọ́n gbẹ̀gbà wa rẹ̀ látọ̀tà nẹ́bí sallallahu alaihi wasallam nínú hadithi Abi Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu wa arda tó sọ báyìí wípé. قال هذه جميعان مرسلا من حبيرة الزمن أفضل لها من حب المال وشرف دين المرء wọ́n náà jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam bàbá ìpè ìkókò méjì débi ń pa ọ̀rùsìlá tí wọ́n wá ju àwọn ìkókò méjèèjì sínú àdéhùrọ̀ ti wọ́n jù wọ́n sínú ọgbà àtàgùntàn wa. wọ́n fi afsada láhùnmá àwọn ọkùnrin ìkókò méjèèjì yẹn aláha kò lè ba kò sí ohun tó yẹn ni pé kò lè ba ọgbà oko tágùntàn wa yẹn jẹ mílíọ̀nù bílíọ̀nù tó yìí nífẹ̀ẹ́ dúkìá yẹn ni pé fífẹ́ dúkìá ti máa ba dáadáa jẹ́ ọlágbára ju bí kòkò méjì débi ń pa tí wọ́n wá jù wọ́n sínú ọgbà àgùntàn bí ìfẹ́rọ dúkìá ìfi owó ó ti máa bá dáadé yẹn jẹ́ ó burú jùlọ. wọ́n ṣára fili díìnì àti máa nífẹ̀ẹ́ àgbéga fẹ́sìn rẹ̀ ní kọ́nùká kọ́nùká jẹni gíga nìdí nílmọ̀ fẹ́sìn déyẹn ń sìn ká mọ́gbọ́dọ̀ dìyẹn pàtàkì ń bẹ̀ èrèké láti gba alága lọ́dọ̀ ọlọ́run òṣùwọ́n kóhùn dẹni ẹni pàtàkì nípa tẹ̀sídé. bí nǹkan yìí ṣe máa bá tèèyàn jẹ́ bó ti máa bá dáadáa èèyàn jẹ́ wọ́n lágbára ju bí kòkò méjì lèmi ń pa tán jù wọ́n sínú agbo àgùntàn náà ti máa bá tọgbà yẹn jẹ lọ. bákan náà àtọ̀rọ̀dá kìnìún náà gbẹ̀gbẹ̀ alátọ̀dọ̀ bàbá wọn lọ́wọ́ máa wà nínú nẹ́ta wọ́n ní kó وتقبلونها ولا نذبح أن نراها كما وصفها قال ذهب ذلك عني منذ وجدت بدافر بيارا ìrùgbọ̀mọ́ ipò àti ààbò tí ó léwu pọ̀ tí dáadáa ẹ tó bá wà fún yẹn tẹ́lẹ̀ nǹkan yẹn á lọ tí yẹn bá ti di ẹni tó lọ mọ́ ipò àṣẹ ọ̀dọ́rọ̀ sáàrì nílẹ̀ ìgbà wa látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní mo sọ fún wa kò ní lẹ́nu bá wípé kúńtà tààrọ̀ ọ̀rọ̀ ẹ̀yà alálàáni ẹ̀ kò máa ń lálà tó ṣe wípé àlàyé fọ̀tò bìrọ̀ náà ha wàá dẹ̀ fún wa nírú àlàdọ̀ ọba láyé fọlá náà lè bẹ́ẹ̀. ànàrọ̀ àkàmọ̀ wà sọ̀tà kò wá nígbà kò ní jì bó ti lálàyé gẹ́lẹ́ náà ni àá ti rí o ti sọ pé yóò rí ní òrì ìlàlà rẹ̀ abáni à ẹ parọ́ lóòótọ́ ni ṣùgbọ́n o àbàdà kí n sọ pé báyìí lànà àdìmọ lákọdẹ rí bẹ́ẹ̀ ó ti kúrò lára mi o mò ń lo wọlé tó àbí wọlé tó lùkọdọ lásìgbà tí wọn <laughs> ti fi jẹ adájọ́ wọn ti da adájọ́ síbi ẹ ti da lábẹ lásìgbà ni ìbá alálàájú bẹ́ẹ̀ lọ fi rí bẹ́ẹ̀ mọ ẹ máa fẹ́ nù kẹta fi mẹni rẹ náà ní kálá bẹ́ẹ̀ adẹ́sì má gbàgbé nínú àwọn àníwá ẹ̀lúwà ìnàbí sallallahu alayhi wa sallam nínú àwọn oríṣiríṣi ìmísí àtọ̀dọ̀ ọba ṣẹ̀dá eléyìí tọ́lọ́wọ́n ọba fi ṣe ìmísí fànẹ́bí sallallahu alayhi wa sallam ọwọ́ àmbẹ́ àròkè àsọ̀rẹ̀ aládàáda àsọ̀rẹ̀ èyí tó jálá òtítọ́ pẹ̀lú gẹ́lẹ́ ó jíjẹ ọlọ́run bá ti rí bẹ́ẹ̀ ló ti máa rí lójúmọ́ àárí àdẹ̀sọ wípé ìpín kan lòun náà jẹ́ nínú kápín ìjà nẹ́ẹ̀fì sí sẹ́wọ̀ntì àgbájọ ọ̀dọ́ wa lọ́dọ̀ mùsùlùmí là ń gbé o àárí mo ti wá rí àtẹ́tẹ́yàn bá da tó bá ti lọ sọ́lọ́ di ìbomú ẹwà yìí lè kú òfin mo ti kú òfáàfáà àfáà níbẹ̀ ni tóun bá lálàá tóun bá ní òun rí báyìí yóò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n rú ohun tẹ́gbù yẹn ti lọ kò rí bẹ́ẹ̀ fóun mọ́ mọ́ ń gbowó lé tolukọ́dọ̀ à látìgbà tí wọ́n ti fi di adájọ́ fẹ́mílẹ̀ ti di apàtẹ látìgbà yẹn ni ò ti rí bẹ́ẹ̀ mọ́. أفاوى عبد الرزاق أني حدثت معمرا بهذا الحديث. فاشهد أن منذ ولي القضاء لم يشهدوا فقه فهمه فهمه ومفعول به لم يحمدوا فهمه وني أفر عبد الرزاق وني حدثت معمرة بهذا الحديث وني تعريب أرأي مصاف معمر يجي أرضون تبعي أخاي يميني يلا تبعدون تدي على àlàlà yóò rí bá a ṣe là yẹn kò rí bẹ́ẹ̀ mọ́. ó ní mo sọ fún Ma'mar Ma'mar ní kì í sọ òun nìkan lórí bẹ́ẹ̀ fún un. والحسن منذ ولي القضاء bẹ́ẹ̀ náà ni alḥasan látìgbà tóun náà ti di alákòóso tọ́jú olùdájọ́ lámìyá ahmadu fahmahu àgbọ́yé rẹ̀ ò ohun táwọn èèyàn ń yìn mọ́ subhanallah tí ń sọ kọ̀ọ̀kọ̀ nítumọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wọn nígbà tó ń ti bọ́ sípò àdarí bákan náà nínú àwọn àṣàr Yusuf al-Firyani ó ní wọ́n gbọ́ Sufyanu Thawri. كان قيام الناس وأشرافهم والمنظور إليهم في الدين الذين يقومون إلى هؤلاء ويأمرونهم يعني الأمراء كان آخرون يلزمون بيوتهم إلا عندهم ذلك وكان لا ينتفع بهم ولا يفترون ثم باقين حتى ظن الذين يأتونهم ويأمرونهم شراب الناس والذين لزموا بيوتهم ولم يأتوهم خيار الناس nípa aburú tí ń bẹ ń bi kí ẹni táwọn òkú ló mọ ni ọmọ wa lọ rúpọ mọ aláṣẹ tọyà alábòsí Yusuf alifiriyami rahimahulọ wọn ni mo gbọ́ sí afáwa sùdíánù sàórì tí ń sọ báyìí pé àwọn èèyàn nínú àwọn ẹni ẹ̀sà tí wọ́n tún jáde àwọn ẹni tó yẹ pa máa ń gbójú wọ̀ wọ́n fìdí nínú ẹ̀sìn òun làwọn ẹni tó ṣe wípé yẹ kó múra ẹ̀ àbùlá tí wọ́n máa ń lọ bá àwọn èèyàn yìí ìyẹn àwọn aláṣẹ àbí bẹ́ẹ̀ tẹ̀ ká sọ wípé. فيأمرونهم يعني الأمراء wọ́n máa pa wọ́n láṣẹ tàbí káàtẹ̀ sọ wípé àwọn ẹni tó jábí èjù tí wọ́n jẹ́ ní ẹ̀sà jù tá a máa ń gbójú wọn nú ẹ̀sùn àwọn lẹ́nu tó ṣe pé ẹ̀kú múnà ìlà àbúlà wọ́n máa ń lọ báwọn èèyàn yìí wọ́n á pa wọ́n láṣẹ ìyàwó aláṣẹ wọ́n pa wọ́n láṣẹ fẹ́ báyìí àwọn míì wà ń bẹ tó ṣe pé yẹ́lì sàmú náà bó yóò ta wọ́n takò sílé wọn ni láìsà aláhùn àìndàhùn gáálík láìsà àìndàhùn gáálík àwọn òṣèré yìí táwọn ẹni àkọ́kọ́ yẹn ń sè láyé ń tẹ́ fi bí him wọn wá ń fàní lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn alákòóso wọn láyé ń kẹrù àìsè ẹrẹ ti wọn rárá olùmọ̀ ni wọ́n ilé wọn wọ́n jókòó sí tó ń bọ̀ bàkì náà àǹfààní gbà wá yá a sì tún wà láyé. a wá rí i pé tó fi di pé alladhina ya'tunahum faya'murunahum shirarun nas àwọn tí wọ́n máa ń lọ bá àwọn aláṣẹ tí wọ́n ń pa àwọn aláṣẹ yẹn a rí i pé àwọn ni wọ́n burú jù ọ̀rọ̀ àwọn alábòsí ni wọ́n lọ bá wọ́n sì jọ ń papọ̀ ń bí àbòsí ni mọ̀lẹ́bí náà lẹ́sìn mú bo yóò dàrú ẹ wàá ràn tó ta kú sí nínú àwọn olùmọ̀ tí wọn lọ bá wọn kọ́ padà ẹ̀ sí wa fáwọn ẹni ẹni ẹ̀yà àrùn náà àwọn ẹni ẹ̀sà ni wọn lọ gbé kí wọn má láṣẹ afájú aláṣẹ tó jálábòsí wọn lọ gbé mọ̀ wọn kà mọ́lẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn táwọn ń wò lẹ́nu ẹ̀sà àwọn tí ń lọ bá wọn alátẹ̀lé wọn padà yà lárí ká àwọn tó jókòó lé wọn tán lọ bá wọn yí ní ẹjọ́ àwọn lẹ́nu ẹ̀sà àwọn lè yàn pàtàkì nínú hadith ìjọ àìfù náà wọn náà fáwọn ọkùnrin ẹ̀gbọ́n sọ́wọ́n ta ibn Abbas ọjọ́ ọlọ́ọ̀ta láàrin fún wọn أنا الرجال صلى الله عليه وسلم يقال من أمة إذا صلح صلح الناس الأمراء الفقراء. ما دي في ضعيف ìtumọ̀ rẹ̀ lè dà wọn là nàbí sọlọlọ àṣàlá ń sọ pé àwọn ìran méjì kan wà nínú ìjọ mi sọ pé àwọn ìran méjèèjì ìdá sọlù ha tí wọn bá ti da sọlù ha náà gbogbo àwọn èèyàn tẹsí máa dà ìrìn àkọ́kọ́ òun náà dalẹ òun mọrọ àwọn aláṣẹ tí bá ti da àwọn èèyàn dà à ń bọ̀ wá bẹ́ẹ̀ lórí jáde-bájọ́ alẹ́ ká máa ṣe fún àbúrò lọ sí pé fún wọn. àwọn ẹran kejì àwọn náà ní alùpùpù ha àwọn onímọ̀ àwọn alágbọ̀yẹ táwọn náà bá ti dà gbogbo àwọn èèyàn dà ẹ̀rí wọ́n hàdíìsì yẹn lẹ́ta ìtumọ̀ rẹ̀ ti dà àtàwọn ọ̀rọ̀ dáadáa sí ìtàjẹ̀lẹ̀ bàjẹ́. ìgbà wa mi ni látọ̀dọ̀ tó lẹ́bùn àbáṣọ ọ̀dọ̀ lọ́wọ́ للنبي صلى الله عليه وسلم قال إنسان من الأمة إذا صلح صلحت الأمة وإذا فسد فسدت الأمة السلطان والعلماء. eléyìí náà tún wá báyìí ọjọ́ sókè ibi àwọn ìran méjì kan wà nínú ìjọ mi táwọn méjèèjì bá da gbogbo ìjọ máa da táwọn méjèèjì bá bàjẹ́ gbogbo ìjọ bàjẹ́ alákọ̀ọ́kọ́ náà àwọn ọ̀rẹ́ méjì ni àtúntọ̀ aláṣẹ alábòsò wọlé ọ̀rẹ́lẹ̀ náà àtàwọn olùmọ̀ tọ́kátẹ eléyìí náà jọ dòkè ṣùgbọ́n tọ́ba ń lẹ ipa ọ̀rọ̀ sáà ìtumọ̀ rẹ̀ dá àtàwọn ọ̀rọ̀ dáadáa bí ìta ti jẹ́ àbọ̀ ẹ̀mọ́rù wọ́n níbi tá a wá dé yìí ọlọ́run lọ́yà alámọ̀dá ọ̀ wọ́n ní alẹ́ kò bẹ́ẹ̀ àfààní lọ́wọ́ ànàlẹ́ dá àwọn kan ni fún àwọn tá a bá jẹ́ àlẹ́kọ̀ọ́ ayọ̀ àlẹ́kọ̀ọ́ tá a jẹ́ sọlọ́fì yóò ní ọ̀sùn ní yóò èyí tẹ́ jẹ́ ahlal hadith àlàyé nìyí o àwọn ẹni táwọn ń ni. قال الفضيل بن عياض رحمه الله قل لو أن لي دعوة مجابة mo bá ní àjọ ìyọ̀wòrò kan jẹ́ ọgbà àfihàn lè wà ń bì kan pé nǹkan ẹ̀yọ̀kan ni ó mú àjọ ẹ̀yọ̀kan so náà ni ó jẹ́ ọgbà wá ẹgbẹ́ òun ti ń bẹ fún mi náà jù lẹ́yìn àìsàn àfihàn mímọ́ alákòóso ní ń sàtọ́ àyè torí pé tí wọ́n bá ti dà àwùjọ dà wípé wọn ò ní ìdèpè lọ́dọ̀ wa ìnámọ̀tò a àmàdùn àni wọ́n ní ìdè lọ́dọ̀ wa gbogbo ọ̀rọ̀ abo àti gbogbo ẹ̀kọ́ pàtàkì láwùjọ yìí àdó àwọn ní ìdè lọ́dọ̀ wa fàní ni ká tún ká tì kú dára sínú ẹrù wọn tó ń wo tẹ́lẹ̀ ìjọba ní ṣe bá kẹfún ọ àti àwọn ṣe bá kẹfún ọ yóò sì máa yí báwa oníṣùkú tágàdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́nìkan ọ̀sàdé níbi alóhùnfẹ́ yìí mọ́ má láṣẹ. àbá ọ̀nà ibi tí wọ́n bá kù sí mọ̀ yẹn ti wá bóyá ní ìtẹ̀kí ó sì ti máa gbáyé bẹ̀. wọ́n ìwọ́n tó sí nípa àtẹ̀tọ̀ lọ́mọ àṣepè fún ọ wọ́n yìnbọn wọ́n wádìí náà wọ́n wì bí wọ́n ṣe wádìí ti ìgè tí wọ́n rí díẹ̀ láti di ogún ọdún sábìkù yìí awadi ikudọpa awadi náà igbó olùgbọ́ ọ̀wọ́ ọ̀la gbogbo àwọn èèyàn ń jí à ń sùn kálukú fẹ́ àwọn èèyàn ń bímọ àwọn ọmọdé adúgbò yẹn gan wọ́n ti lọ́kọ̀ ẹlòmíì tọ́jú ọkùnrin kan sí ilé yàtọ̀ káàkiri wọ́n wá di rẹ̀ àwọn adúgbò má gbàdúrà fáwọn eléyìí á gbàdúrà fún ọ wọ́n ti wọ́n bẹ ti dá báyà òòjọ́ ọ̀dà sọlá bá gbọ́ bá ipá tó àwòrò kan só náà lòun ní ẹyọ kan péré náà tí wọ́n gbà ọdún ọdún ẹ̀ka ah, àdúrà kan tó ní kó sì lè gba ẹyọ àwòrò kan náà àfa lẹni bí ó ṣe é fún ìmáàmù bí ó ṣe é fún àṣẹ fálásẹ ẹ̀nà sọ ibú ìmáàmù àti kóbọ̀rọ̀ ẹni tí ń darí àlámàrí àwọn èèyàn ni màá ṣàdọ̀ àyọ̀ wọ́n ní nípa sílé ilẹ̀ tó ń pè ní Ahmad bin Umar lórí dìgbì ẹsẹ̀ orin ewì kan wá tọ́lọ́ pé nàṣẹ àlọ́lá àṣọlá ha nílé wòlá dẹ́rù àtàdé fọ́sọ̀lá bòdì nìwá dùnìyà sọ̀lá bòlì kú mọ̀rọ̀ yìí. نسأل الله الصلاح لولاة Afáàlẹ́sì àlùmọ́ sọláhà, a ń bẹ ọlọ́run, sọláhà àtúnṣe ni o, ìyá ń tọrọ rẹ̀ lọ́dọ̀ Allah. Léèlé wọn láti rọ àtàì, kọjá táwọn tí wọ́n ń darí àkóso tí wọ́n jó lórí. Sọ́sọ́ làwọn dé nìwọ̀n àṣàlá àkọlẹ̀ fún màrá èyí. dídẹ̀ ẹ̀sìn àtayé ó ní ṣe pẹ̀lú káwọn aláṣẹ ọ̀dà aláṣẹ ọ̀bẹ da sọ̀rọ̀ pé wọ́n lè rí dánìkan jáde tó ń lọ kí wọ́n rán yẹn kan sẹ́wọ̀n pé ọ̀dà ni àná àwọn ajáde ń gbọ́ bá rí mọ́ ẹ̀wá ní wọ́n máa ṣàdúrà fún un kálukọ́ máa kírun lé sọ́wọ́ àmú ẹ̀wọ̀n tó máa fáta àbí ẹ̀wà ti là lórí tí ọlọ́ bọ́ sí tọrọ bá dì bẹ́ẹ̀ ẹ̀wà dúró ládá tó máa bọ́ fún wa níbi irú wákàtí kọ̀ọ̀kan lẹ́yìn tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ ìfẹ́ salatul jama'a yaqulu min salatil qawm níbi sọ́ọ̀bà ìwà ìṣẹ̀lẹ̀ náà dáhùn pé irun tí yẹn bá kí ní jama'a ó ní ọlá jùlọ irun tí ló fi lọ òun lọ́wọ́ pàṣẹ báyìí ó dẹ̀ gbé mọ́ sani wàá bò ó dì dẹ̀ lómi ò ní padà kí nǹkan kan mọ́ ni mímọ́ náà lómi lé yòrò pé ti pé náà là ń ṣe sí ọyọ kí lè máa pàṣẹ fún wa pé a máa sì kí níbẹ̀ mi máa ń nǹkan tiẹ̀ ní ni ní ọ̀wá lè mú ni kó tó lè pẹ́pẹ́pẹ́ lórí ẹ̀ wá ní a fún un. bẹ́ẹ̀ náà wà láyé ẹ̀wẹ̀ gbogbo ọ̀nà tí kálukú lọ gba ìgbàdàn ọdún kẹ́nìkan lọ bí iṣẹ́ kò sí gbóúnjẹ fún wa. ìgbésí ayé ọ̀gá jẹ́ àbí òní pẹ̀lú fún mi. ìgbàdàn ọdún kẹ́nìkan kí wọ́n mẹ́jà ọlọ́run kẹ́rin fi ń pàṣẹ òun ní àfẹ́wò ni. ẹni pé wọ́n ní ìdí àdúrà. ọbì ìmìyẹ́lẹ́tẹ̀ ìmúṣàm lọ́ àìlá bọ́ọ̀nì kànáà وبهم قامت حدوث العاجزين أهل العداء فبهم يلتئم الشمل على عود الكناف وبهم قامت حدوث Ó ní pẹ̀lú àwọn aláfẹ́ yẹn, yẹ̀lẹ̀tẹ́ ìmú ṣẹ́ múlò aṣámúlò ní àwùjọ pẹ̀lú àwọn aláṣẹ làwùjọ fi sopọ̀ alábọ́ọ̀dẹ̀ tànáàtì tòun ti bí wọ́n ṣe tafé síra wọn tí wọ́n ṣe jì síra wọn tó gbogbo ó sì máa kójọ dáadáa káláṣẹ bá dáa mo fẹ́ ń wò kọ́ máa ṣẹlẹ̀ ń bì ní ọ̀ṣẹ̀lẹ̀ lọ́hùn gbogbo ò ní túká wọ́n bí i ń kọ́ bọ́tílòdòdò láì bí àlèrè àdáyé. pẹ̀lú àwọn aláṣẹ òun ní ìsinmi lọ́wọ́ níbi aburú òdòdó lọ ààlà ọlọ́run ni ó ti dúró kí ni wọ́n pè ní fòdòdó tí ìbá sáláṣẹ tọ́ta bá rẹ́ nìkan tó pààyàn ní ìsìn sọ́mọ pé tó bá pa sáláṣẹ bá bú kí ẹ mú wákàbọ̀ irú ahadul kọ́tìlì pẹ̀lú ẹgbẹ́ mú ọmọ ni káwọn fámìlì dẹ̀ láwọn ọgbà fi káwọn gbẹ̀sẹ̀ pípa náà wọ́n pa. tani ọ̀ wá lo agbára ẹ lọ́ọ́ pa ju tani lọ aláṣẹ àdínárìfù rẹ̀ bí gómìnà tó fi sojú bì kan tó àti wọn ti pààyàn lọ́dọ̀ yín mẹ́rin ní kí wọ́n pa àwọn pẹ̀lú wọn ní ọjà lè ní wọ́n máa fi bí ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ èèyàn bá gbé dínẹ́rù kọ́ má jẹ́ rúgùn rẹ̀ gan. wọ́n máa sọ pé dínẹ́rù wọ forty thousand naira. nǹkan àmà wò ní pé ní ẹ̀rọ gbé ten thousand naira níbi tí wọ́n ti ń lò fún ẹ̀sìn tí wọ́n bẹ ọwọ́ rẹ̀ bọ́lẹ̀. ẹ̀ẹ́dì pé mo sọ pé ibi wọ́n ti ń lo òfin ẹ̀sìn bí ẹ̀gbọ́n ti di dínẹ́rù kan kódà kó gbé wàásù kó bọ́ńdúrẹ́ẹ̀dì kó gbé mílíọ̀n. tani ọ̀sọ̀ pé wọ́n gbọ́ bọ́ọ̀lẹ̀ jálátà òdòdó láàyè lóbi bẹ́ẹ̀ náà ẹni tọ́kàn wò sùn nísì láwọn àwọn náà yá ayé dè wọ́n ní òwò sùn ṣe kan sàdédé lọ́kàn wò sùn ǹjẹ́ kí ló dé ọlọ́run ti ché ìjà sí wọn ni mo ti tẹ ẹni lọ sọ́ọ̀tì láyọ̀ kàdé òní wọn pa aláṣẹ tí mo sì ní kápá àti ilé ọ̀pá ni àbọ̀ bá pa aláṣẹ bá tún mú ẹ wàá tún káàbọ̀ hajjul ridda àní olóòlódé yẹn aláṣẹ ànábì sallallahu alaihi wasallam sọ pé man baddala dinahu fàkùtòlò àwọn aláṣẹ ní bá rí kí ẹsẹ̀ náà jẹ ẹni wọn bá pààrọ̀ ẹ̀sìn ẹ̀ ẹ̀pá ìdẹ́sí ń lò fi ẹ̀sìn òdòdòlà òdòdòlà yìí fi hajj al-hiraba yàní hajj al-hiraba fi al adigunjalè fèèfé ó gbé mọ́. tọ́sí kínní ọ̀dà ààyòjú rẹ̀ ni ọ àpampa púpa ni ọ àgọ́wọ́ rẹ̀ àgẹ́tẹ̀ rẹ̀ ń pasípayọ ni ọ àákẹ́ńlá lórí ni ọ dání ó ti gbé lé aláṣẹ gbogbo ni kò ni ọyọ bòdè gba tani o èyàn gbọ́dọ̀ fọ́ọ̀mù òun ní pé ìfọ́ọ̀mù òun ló ti sìn náà ọyọ gbogbo èyàn ọlọ́mọ bá ti sùn mọ́ bẹ́ẹ̀ sẹ́ ó lè dé aláṣẹ àbẹ̀dẹ̀jẹ̀ pé ní ó ti sìn lẹ́gbẹ̀ẹ́ fábílé kọ́ àfábílé ya ààrẹ tí ó fún ní jìyà orí rẹ̀ pé tó ọ̀gbẹ́ni yìí ọyẹ kó rí ẹ kó lọ́rùn rẹ̀ tí wọ́n tí wọ́n gbá lóko pa ni wọ́n bá rí wọ́n bá rí ìmọ́lẹ̀ tí wọ́n tọ́kẹ́ orí wọ́n lẹ̀ lóko pa ọ̀gá ẹni tí ó gbégbé tẹ̀yẹ̀ ìjà lásán láwọn tí wọ́n bí irun kọ́ máa fi ń ràn lóhun. لله في أهل العداء سلام عليكم òun ni àwọn ìdájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdájọ́ tìjìyà yóò fi wáyé sí ahlil àdáì lára àwọn ẹni tí wọ́n kọjá àlànà tó yẹ kí wọ́n ṣe fún ọ ṣe. wọ́n hàn ọmọ ilé mọ̀fínà nàánà tí mo wá nílẹ̀ àná ní. وذهاب العلم أن في ذهاب العلماء فهم المغنون عنا في مواسم الأناء وذهاب العلم عنا Wọ́n ti fẹ́ra àwọn ènìyàn ọmọ ìlúmùgínú ní àánà, àwọn ni wọ́n máa wà àwọn aláṣẹ wọn á ti tó fún wa pé mà wá pé nẹ̀rẹ̀ ní gbogbo àwọn àyè wàhálà ẹ gbogbo àwọn nǹkan táwọn ti fáwọn aláṣẹ wọn lè yanjú tó yanjú wa tó wá yanjú bí náà bí náà bí bí àwọn tó lè kọ̀ọ̀sẹ́ni ó lé mójútó jà wọn aláṣẹ lọ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ẹ̀kọ́ akẹ́gbẹ̀yẹ̀jú ní àbá àdáléwé kéréje kéréje lẹ́kọ̀ọ́ lè dà bí kó ṣe pálásẹ̀ gbà ó sì ń ṣe bó ti tó àti bó ti yẹn nípa rẹ̀. àwọn yẹn ní àlùmùkìnnú ní àná tí wọ́n á rọ̀ wá lọ́rọ̀ fi máa wá bí nílẹ̀ àná yìí bí ọ̀rọ̀ gbìn. nígbà tá a jẹ ìjẹun tó ṣe pé kò sí wa lórí mọ́ ọ̀sẹ́ni tó lè fi ìyá gbogbo àwọn àrọ́dì ìmọ̀wádẹ́ yìí gbogbo àwọn ilẹ̀ tó ti kú yìí jàwọn aláṣẹ lọ abdul mawad tàló lè jíjà aláṣẹ lọ ilẹ̀ bí ojú mọ́sálásí lọ irú èmi tí mo jọ máa dúgbò màlẹ́ tí mo lè rókò rẹ̀ àwọn ọlẹ́bí mi yìí náà pọ̀ láwùjọ ń sùn ṣùgbọ́n aláṣẹ. ìwọ̀n ọ ọ̀dà ala àwọn fẹ́ kó tractor bóde ẹ̀yà ẹ̀lọ́sìn kìnìún báyìí ọba àjẹ gbogbo ilẹ̀ sẹ́yìn wọn fẹ́ fi ọ̀rọ̀ wọn lọ́rùn wọn ò àwọn mú kẹ̀kẹ́ lókè àwọn náà ní àná sí ní dá ha mọ́lẹ̀ ẹ̀mí àná kíkúrò ìmọ̀ púpọ̀ lọ́dọ̀ wa bóò ni máa ha bẹ̀rẹ̀ فهم أركان فهم أركان دين الله في الأرض الفضائل فجزاهم ربهم عن بما حمود الجزاء فهم أركان دين الله في الأرض الفضائل وجزاهم ربهم أن بمحمود الجزاء وجزاهم ربهم عنا بمحمود الجزاء فجزاهم ربهم عنا بمحمود الجزاء فهمه أركان دين الله àwọn olùmọ̀ àwọn olórí bu ẹ̀sìn ọlọ́run ìlà ábìlì bàbá rẹ̀ nílẹ̀ tá ń lò lọ yìí torí bẹ́ẹ̀ ọ̀jẹ̀dá ọmọrọ́pọ̀ ọ̀hún àná ọlọ́run bá ní sẹ́wọ́n lẹ́sẹ̀wọ̀n nípa wa àti mahmood ìjẹ̀dá yìí ìyẹn ẹ̀sán tó máa níyìn nú torí bẹ́ẹ̀ àdúrà là ní ìjẹ́rìí bá àdúrà là bá àti fún àyè sépè fáwọn àfa ìwà sáwọn àfa ni wọn bá bìnrin jẹ ìkọmọ nílé bákan fún pàṣípè náà ọ̀gbẹ́ láti jọ tí wọ́n ti lẹ̀ lọ kí òyì ìjọ lọ lé tí wọ́n kò tó àwọn wọn lé pé àwọn kan bá ní fún wọn ní ìdáyà wọ́n lè máa ṣe dáadáa sọ nípa bẹ́ẹ̀ afáwọn amáyẹlẹ kí wọ́n ní mọ̀rún kàtọ́ ọ̀bọ̀dé ọlọ́ọ̀tàlá ni wọ́n ní ìrìn ìlàmù ẹ̀ lọ́mọ́ ọ̀hún. أنه لا يزال الناس مستقيمين ما استقامت لهم أئمتهم وهداتهم. Ibi ẹjọ́ lọ yẹ yín o pé àwọn èèyàn ní lè dó dọ́gba. Wọn ò ní yẹ wọn ò ní gbò lẹ́ni tí wọ́n máa dọ́gba. Àwọn tó lè jẹ́ kí wọ́n dọ́gba òun ni mọ́sàkọ́ ọmọtìláhùn àìmọ́tò ọmọ ọ̀dà tó. Táwọn aláṣẹ wọn bá dúró déédéé ni o àtàwọn olùtọ́sọ́nà wọn ti ń sàwọn olùmọ̀ ẹ̀rí pé náírà máa ń sọ nígbà tó bá bá gbé lù kọ́rùn kí ni ọ̀sẹ̀lẹ̀ sáwọn aráàlú ẹ̀ dáhùn ìjọ ni ìjọ lọ́yẹ̀ kẹ́kẹ́ wọ́n jọ débi pé ìrẹ́ni tí bá ń pè lálásẹ̀ ní ìtókùtò ògógóró lẹ́wọ̀n pé pàrágà tó le làwọn ọmọ ìlú ni wọ́n máa àbí ọba tó yẹ pé kò mọ ojú obìnrin lọ obìnrin sì náà ni o àbíkéyàn nífẹ̀ẹ́ obìnrin súnmọ̀ ni tọ́wájú obìnrin aláàlí ìyàwó tọ́fẹ̀ èèyàn fẹ́ràn obìnrin fẹ́yàwó mẹ́ta ọwọ́ aníjẹ́ ẹ̀kọ́ nù ó tún nù nǹkan oníkan tí ọba aníjẹ́ díẹ̀ ńkọ́ mélòó lọ́wọ́ àfẹ́ ọ̀fẹ́ràn obìnrin lọ́fẹ́yàwó mẹ́ta lọ́fẹ́yàwó mẹ́rin èèyàn fẹ́ràn obìnrin ṣùgbọ́n ọ̀fẹ́ nífẹ̀ẹ́ ti èyí ṣùgbọ́n lọ́ní òdì kejì kí ẹ máa lọ sí fáàrí pé bàbá tó wú ìyàwó twenty lọ́fẹ́ mẹ́jọ náà torí rẹ̀ ló ń sẹ̀fẹ́ báyìí òun sẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ mọ̀ pé àtẹ̀wò ní tọ́wọ́ ipá látẹ̀kẹ́ lọ rẹ̀ rí bẹ́ẹ̀ ẹ mọ̀ báwọn ọmọ ọdún ẹni ni ó ti bí ẹ̀hẹ̀mẹ̀ bí kó ṣe pé lù wọn máa gbé tẹ̀yẹ fún báwọn ni wọ́n mú gbogbo lójú òun yẹn máa tẹ̀lẹ̀ tọ́sí aláṣẹ wọn náà ni òun náà kú dùn bí ká máa mu ògógóró ká máa mu àwọn ọtí gbóná òun ló kú lù àtàlágbèrè dé. tó nípa bẹ́ẹ̀ òun ni ọ̀rọ̀ tí wọ́n mọ̀ ọ́ sọ̀yìn ọ̀rọ̀ tí ọlọ́run tẹ̀lé á wípé ẹ lọ́ọ́ mọ̀ ọ́ pé àwọn èèyàn wọn ò ní yé máa dúró dọ́gba lópin ìgbà tó bá ti jáde fáwọn aláṣẹ wọn ń dúró dọ́gba àti àwọn olùtọ́sọ́nà wọn tí wọ́n bá ti ń dúró dọ́gba ẹ̀ẹ́rì fáwọn ẹni tí wọ́n ń bẹ lábẹ́ wọn ní ọmọ àdúgbò tó bá rí ẹsẹ̀ rí ni tó yẹ pé adíjà àdúrà fáwọn aláṣẹ wa ọlọ́nkọ́ sàkúnṣe wa àtàwọn náà. hadithi mi tún ni ṣùgbọ́n hadithi eléyìí ní tó tún lágbára dé àgbélẹ̀rọ ni wọ́n sáfẹ́ sọ̀rọ̀ lórí pé ah, àwọn aláṣẹ ẹ̀kú aláṣẹ ẹ̀kú yìí wọ́n ní wọ́n lọ fi sí adis anas malik ọdí ọlọ́wọ́ tẹ̀lé àti wọ́n ní wọ́n lọ fi sí òjijì ọlọ́run tọ̀lọ́ àtọ́lá lágbélé rẹ̀. tọ́ wọ́n ní dẹ́rí àwọn olùmọ̀ àwọn ni ẹni tí òjíṣẹ́ nígbọ̀kẹ̀lé nípa wọn kọ́kọ́ kẹbalẹ̀ sí wọn. mọ́ alámú májẹ̀mú mọ́ alámú yóò kọ́ lè tó ń tòlítọ́ tí wọn bá ti rò pọ̀ mọ́ alákòóso wọn ní rò pọ̀ yẹn fi dóòlù nínú àbùsùn tí wọn bẹ ti ṣe bẹ́ẹ̀ báyìí wọn ti ká nù rọṣù rà wọn wá ti lọ rò pọ̀ àwọn alákòóso níbi àbùsùn wọn ti jàǹbá àwọn òṣìṣẹ́ nìyẹn torí bẹ́ẹ̀ fàṣẹdàrú ẹ ṣọ́ra fún ọ wọn á tẹsí lóòrùn ẹsì yẹ bá fún ọ ẹyẹ bá fún ọ. afáwọn akọ̀dáadà kájọ ní hadith yá gbélé rọ ni afáwọn akọ̀dáadà oníṣẹ́rí àwọn ọ̀làmọ́ kàlmíl bí iyọ̀ ni wọ́n. ìlà bàbá ṣẹ́gun sólù ìbìlì mílì ìlà bàbá mílì ṣú làmìyàn ti yẹ ṣẹ́yìn. tọ́ wọ́n ní àwọn olùmọ́dà tí nǹkan bá fẹ́ lẹ́nu kọjá nìyẹn wọ́n ní ẹjẹ́ àwọn yọ̀ sí ó ti ẹ̀ fi yí padà lẹ́nu díẹ̀ sọ àwọn olùmọ́jà bí yọ̀ sọ ẹgbẹ́ tí kẹ̀kẹ́ bá bàjẹ́ iṣẹ́ nílé dábìlì mélòó pẹ̀lú yọ̀ tó tó bá di pé yọ̀ bàjẹ́ làwọn yọ̀ tó lọ fi ṣe yìí kọ̀lẹ̀ kọ̀lẹ̀ ìdàkọ̀sí nǹkan tó lè yẹ ọ̀dà o síbẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ àwọn olùmọ́sí rí ẹgbẹ́ ìwà àwùjọ wa nísìnyìí nítorí káwọn yẹn gbóyà jù nínú àlùjára ẹ̀mẹ́ ìsábà bí àwọn ẹni táwọn òkú lùmọ̀ọ́nù wọn. àwọn yìí dábì ti bá ní sọ̀rọ̀ lé wọn ní àwọn gbóòtú ló dẹ̀ ka ẹnìkan wọn wọn bá bá tó dídí òkú èèyàn ló gbé wọn fẹ́ lọ sùn jẹ tàbí yóò ṣe jẹ àbọ̀ fẹ́ lọ gùn wọ́n ní ha ah, àfa náà wọ́n pè ọba ní à ah, ọkùnrin yìí má darẹ̀ láàmú títí lè di bàjá ńlọ fi tún fẹ́ lómi ìṣẹ̀lẹ̀. ẹ̀wọ̀n pàtàkì wọ́n bàjẹ́ àwọn èèyàn tí wọ́n ń tẹ́tí bò làwọn ọ̀sẹ̀ ní ìbàjẹ́ tó ń tẹ́tí sí wọn. ni wọ́n ti ń kú ọmọ kékeré lẹ́wọ̀n ń kú tàgbàlagbà wọ́n lọ sùn jẹ ni wọ́n ń tèmi jẹ òun náà wọ́n lọ sẹlẹ̀ tó ní àwọn ọmọ bẹ́ẹ̀ dé wọ́n ti wẹ òkú wọ́n fasọ sí la bẹ́ẹ̀ wọ́n sì fi já òkú sí o wọ́n gbé òkú rẹ̀ lọ́wọ́ ya fasọ lásán nulẹ̀ wọ́n sì di àgálágodo àwọn òde pé káwọn gbókù bá yàtọ̀ lásán wọn bá àkílódé àwọn sì di òun lòun kọ́kọ́ yà ó sì máa yẹjú ẹ wọ́n ti fọ́n wíńdò ẹnu àwọn yẹn kan náà wọ́n ti ti gbọ́ pé à táwọn eléyìí ti bàjẹ́ ká fi tún táwọn ẹni tó wà láyé yìí. ẹ wá wo ṣùgbọ́n aburú máa wà lọ́rùn pọ̀ mọ́ sínú àwọn àtìgbà tí wọ́n máa lọ mú ẹ̀yà ara kan lára òkú tí wọ́n fi sára láàyè nígbà wọn bá fi gbàyànjá ìbọ̀rọ̀ tọ́jú sí lélẹ̀ ìbọ̀rọ̀ tọ́jú lélẹ̀ adẹ̀lárí náà pọ̀lọpọ̀ àwọn olùmọ̀tọ́gbà ṣùgbọ́n gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà tí wọ́n padà sọ fọ́rọ̀ tó mú ni fi sọ̀rí kọ́sílẹ̀ àwùláwìyà ìgbẹ́gbọ́ wọ́n sì tọ̀ láti lè tún fi ṣe kíni láti fi ṣètọ́jú ẹlòmíì tó ń wà láyé yóò sì jáwọn ẹ̀ta ní síkọ̀tì ẹ̀wọ̀n rí kíní ìjà tó lè wúlò lára ẹni tó ti lọ wá fẹ́ fáláyìí àbí làlúrí tàwọn sọ́jà wọn lọ gbé wọ ṣé fẹ́lẹ̀ iná wa fi jẹrin yẹn. wọ́n fi jẹrin yẹn ẹ̀sẹ̀ táwọn sọ́jà bá lo ogun níbi ọ̀ma fi wọ́n jẹ mọ́ngọ́ ẹ wọ́n lè jẹyìn agbá ẹgbẹ́ ara wọn tó ti gbó àbí làlúrí. àlúrí tẹ̀lé lẹ́yìn akébọ̀tò àlọ́dọ̀ àwọn sára fi ṣàfihàn yẹn wàá ti mọ̀ fún wọn. ẹ̀sẹ̀ ẹgbẹ́ ẹni ìyẹn báyìí èèyàn jẹ gbàtí ọba rí nǹkan jọ tún sẹ́kù. kí ọdẹ tó ṣẹlẹ̀ ńkọ́ ẹ̀yàn pé nǹkan yóò ti yí gán. ẹ dákun ọ̀gbẹ́ni òpìdẹ́ ebi wo lọ́wọ́ apádé bíi pé òkú ní wù jẹ òun ní òyò. bójú àánú ti pọ̀ láwùjọ wa tó yìí kọ́dà tí bá tẹ̀ rí sọ pàtàkì bí irú rẹ̀ tí mo fún pàtàkì yẹn tó bá tọrọ oúnjẹ àléyàn sàrí fún gbà ìwọ́n bàtì ẹ̀ sí ìdá tó ọmọ lọ wú pé yẹn jẹ́ sí ẹ̀ ebi ń bọ́ ẹ wo bí rú àwọn ata àníyí náà sọ pé wọ́n mú wa ni bóyá jọ jímọ̀ níjọ́ ni bọ́sì wọn rí kan àwọn tí ń tẹ̀lé ọba tó ní wọn lọ́ọ̀dì alájẹ bí ń pa òun á fún inú wọn ni nígbà wọn fi gbogbo ẹ̀kọ́ jọ wọn ń yóò dẹ́ba lọ mú wa kù. àwa náà ni wọ́n bù wá ní oníkì sáàdẹ̀ má sọ sórí ń wọlé mi. wọ́n ṣe dáadáa. wọ́n lè dá tí wọ́n fi dá gbogbo ọdún wọn tí wọ́n dá ọtí pa gbogbo rọ́ gbogbo ògùn. láti fóònù wọ́n ṣe ibi tí lóhùn lè mú. sọ nípa bẹ́ẹ̀ àwọn táwọn èèyàn ń wò lólùmọ̀ yẹn náà ni wọ́n bàjẹ́ ló dé láwùjọ burú débi tó burú níra ẹ̀ tó tọ́ bá fẹ́ bá fẹ́ jẹ́ èèyàn àbí tó jẹ́ èèyàn. nínú gbọ̀ngàn ọ̀rọ̀ wọn tí wọ́n lókìkí tí wọ́n jẹ́ èèyàn pàtàkì nípa fẹ́yìn wò fún wọn pàtàkì fún ìfojú májà kòtò lání. bíi kí wọ́n máa sùn yẹn jẹ́ òun lọ́pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn. ìkan ọgbàlà lọ́hìn rẹ̀ lémọ̀ ni wọ́n ní kí ní bẹnu búùtù ó ní kò sí kẹ̀kẹ́ mẹ́rin gba àwọn owó báyìí orí ni wọ́n bá wọ bọ́ọ̀tì torí ọmọ èèyàn ìwọ ni kẹ́tẹ́ ọ́ a máa lọ sun gbogbo eléyìí jẹ àwọ̀ bí abó nìyẹn ẹyọ kẹ́kẹ́ ọ̀dá akátá sọ pé gbogbo èyí màdó nẹ́ẹ̀dẹ̀ tí mo fi tọrọ lè já sí ọyà tọkùnrin ọ̀pẹ́ kò jì báyìí wọ́n ti gbọ́ pé ọjà gbọ́dọ̀ lọ́hùn-ún ọmọ mi fáwọn bíi jóni àti tí òfin nàìjíríà fi lè pé ẹni ọkẹ́ ti pé kókè báyìí tí yí lọ́rùn ó yí lọ́rùn lóga owó dídí ọba à ń sí gbọ́ ìtúrí àjẹsí lọ. ọba ó ti sọkùnrin ni ó ti sọkùnrin ni. tó nípa bẹ́ẹ̀ àdúrà la ní ìdí o pẹ̀lú àwùjọ yìí ló fi wá pé máa ti ń dè báyìí àwọn ti bí yàrá bí wọ́n tu ni yóò wá ní lẹ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn tó kí ló pa pọ̀ mọ́rọ̀ dọ́gbàdọ̀ ní dọ́gbọ̀n ni wọ́n tí ọ ní ẹbí wọn tí ọ̀dà ẹbí wọn tí wọ́n ti bàjẹ́ láti ní káfí tún ṣàlàyé sí pé ìwọ wá dókítà tí wọ́n sọ pé sẹ̀kẹ́ ń bẹ lára ẹni yẹn tí wọ́n lè lò fara láyé tí ó sì gbádùn tí wọ́n sì gbàyànjá lọ́dọ̀ àwọn tó lò kú bí ẹ dàpọ̀ wa káfí ìtọ́jú ẹ̀ káwọn ènìyàn dẹ́gbẹ̀ẹ́. oníṣòwò wa ni tiẹ̀ ẹ̀kọ́ àwọn olùmọ̀ ẹ̀kọ́ bá ti bàjẹ́ ìyọ̀ ni wọ́n láàmú yẹ́sùlù omi ṣe òsì nǹkan tó lè tún ṣe mọ́ ẹ̀kọ́ àwọn tí àwọn òní wípé bóyá wọn ni káwọn wò pé wọ́n nímọ̀ pẹ̀lú ju adáwa fi wò ń tòsí ọlọ́run bá ní tún wọn ṣe o àwọn náà dákun má jẹ́ àmà padà ti wò wọn lọ sọ fún àdìsá ahmed pé àbá muhammed. أقول لا يسأل العلم بكثرة من يأخذ عنه فقال لا تعجبوا إن كل ثامنهم كل يموتون قبل أن يدركوا فثلثا يكرمون في شر من الموتى ومن الثلث الثالث قليل من يصلح. رحمه الله أبا محمد اما ati àti jíìmọ̀ púpọ̀ ó ti yé ìmọ̀ o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kí rẹ̀ tí wọ́n á pọ̀ rẹpẹtẹ àwọn yẹn tá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ rẹpẹtẹ àfààní láti àjàbù àfààní ẹ máa fẹ́ mọ́ fàáyín lọ sólù sàmì kùmìyàmù tó nà kọ́bùlà á ní òdìrí wọn lọ fàtírì inú àwọn ènìyàn wọn ti kú kí wọn tó gbàgbọ́ yìí wọn lọ fàtírì inú wọn yókèrè mọ́nà sultan wọ́n ń sàpọ́nlé aláṣẹ bú àwọn tó burú jẹ́ àwọn tó bú lọ. wọ́n á lọ fa tèrè nu ọdọ́ fẹ́kù kọ̀lé lóhun máyọ̀ filẹ̀ òun làwọn ọba díẹ̀ tí wọ́n jèrè. wọ́n lọ sọ pé sọ́rọ̀ lè ọmọrọ́ ẹni tó burú jù nu aláṣẹ. lọ́wọ́ bí àwa ta bá súnmọ́ àwọn tó wà níbò ẹ̀sùn wọn sá kíyèsí wọn máa dọ́dọ̀ àwọn àfáà àwọn àfa àtọ́ bẹ̀rù ọlọ́run ni o èso àwọn àfa àti ọmọ agbé bùkátà síwájú wọn òun làwọn kí òfin fẹ́ máa wá mú nígbà tí ọ̀kan náà àwọn ọmọ ìyá fẹ́ lọ ipò wọn tí wọ́n lọ tẹ̀ka fún wọn tí wọ́n dìgbò fún wọn tí wọ́n kiri ọ̀dọ̀ àwọn àfa àti ọba dọ́dọ̀ wa. ìnáwó adé àwọn yòókù mi fọ̀rọ̀ sí lẹ́nu wọn á ní ọgbọ́n arákùnrin ibi tẹ́ ń lọ aburú lẹ́ lọ sí lọ́mọdé ha ọ̀rọ̀ yìí lè mú aburú lẹ́ lọ sí lọ́mọ ọ̀rẹ́ rẹ̀ ń bẹ́ ń kálẹ̀ yọ̀ máa jẹ́rìí mo ní ṣùgbọ́n bóòlù ó sì sọ́ra fún àwọn ọ̀rọ̀ bíi mẹ́ta ọ̀rọ̀ àkọ́kọ́ ìjẹsẹ́ lẹ́tọ̀ọ́ ìkejì kọ̀díyà àlùwalá àwàlìbàrà. ìfẹ́ tọ́lọ́run ni tòjíṣẹ́ ni táwọn ọmọ mi nínú nìkan ni lọ́dà ni mo tún sọ̀rọ̀ kẹta àtọ̀rọ̀ sísìrù ni ọgbọ́n wo o lè má fi wọn lè ṣe wọn à mo ní àwọn ọ̀rọ̀ yóò wá o ike kí ni wọn làwọn afẹ́fẹ́ yìí sọ àti ẹ̀sìn kí wọ́n ti ẹ̀kú aládùn ni ọba yọ owó lọ́wọ́ ẹ má kó wá ọ̀kẹ́ náà àwọn ìbí ọmọ ń fọ́ tọ́ mi ká kí ní ilé mo ní kò lè mo ti ẹ̀ka sọ náà là ń sọ yẹn. ìgbà tó wá di pé apárí ọ̀rọ̀ tán tó fẹ́ ṣe ṣúkúrú inú ẹ̀dùn pọ̀ ẹni tó kúrò ọ̀rọ̀ tán ní ká a ti bí torí gbogbo ọ̀dọ̀ àwọn ẹni tó jọ bí irú yìí ta lọ ní títí lọ nìyẹn kálukú fi gbálẹ̀ di ẹ̀kọ́ ni. àpẹẹsẹ bá ti dókè lọ́rùn lọ́wọ́ àti yọ olówó náírà ẹ̀dígbọ́. ẹ máa fi bí ní ni àbí ṣe pọ́tọ̀ wá ní ìdẹ́ yìí lọ ìrìn àárọ̀. ìdí ọ̀jọ́ pọ̀lọpọ̀ wọn fẹ́ dọ́dọ̀ wọn wọn tọrọ owó lọ́wọ́ wọn inú kẹta dẹ̀ tó wà ní máa gbé bùkátà tí wọ́n wájú. àwọn ìwọ ní ìbọ́yà ọgọ́rùn-ún á wà kẹ́tọ́ lọ sí kí aago mẹ́sẹ̀ àárọ̀ tó àwọn tó ti wá nígbà àwọn ọmọ kò sùn lágbólé eléyìí ó di ìyàwó òun ń eléyìí ó ọmọ òun yàgbẹ́ eléyìí ó ọmọ òun fẹ́ eléyìí ń pa àwọn látàlẹ́ ìjẹta ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ ó ní tí kọ́ máa sùn lé mọ́ nítorí pé ẹsẹ̀ ka fún ẹ̀yìn pẹ̀lẹ̀ ìkáàdé ẹnìkan nínú nǹkan tó pàṣẹ wò làwọn náà ẹ̀ka òkè ni ní sì máa gbé. nígbà tó o bá tán ẹni tí yẹn bá rí yẹn lójú. ṣe ọgbẹ́ kankan bá lọ́n kú kò kò sí ìnira kankan fún kò sí wàhálà kankan fún ìwọ́n ti gbà èmi náà lọ ń lọ gba tèmi òun ní oṣù tẹ́lẹ̀ tí ń dùn mí làwọn ayẹ wọn wọn ti kiri kẹ̀kẹ́lẹ́ sọ̀tẹ̀ ẹ fún lọ rí níbi pẹ́ ni ọlọ́run fẹ́ ti jú fẹ́ níbi ni àmọ́ àwọn ènìyàn padà kọjá wọn pé nígbà tó mọ̀ ya ni wá jọ àwọn tó ń yẹ lọ́rọ̀ ìmáyà wọn ọba fẹ́ kọ́rọ̀ rẹ oko olúkúmuṣu òun a ah, oníbẹ̀ báyà o lọ́dọ̀ ẹjọ́ ń ṣe wàhálà báyìí ni o nínú ohun tí sì máa ń ṣẹlẹ̀ nìyẹn àwọn ẹni ibi yẹn ló jẹ́ káwọn ẹni rẹ sún wọn o lásán kó gba àwọn ẹ̀dá àwọn òògùn olówó láàrin àwọn aláìwò òní fún pẹ̀lọ́wọ́ ọlọ́run kọjá ní olówó ni o olówó tí ó gbẹ sí iye tí ó máa nẹ sórí ẹ̀sìn ọlọ́run ìkọ́sí olówó ẹyọ owó rò tẹ́só láàrin ọ̀tọ̀ sí 99 kí lòun náà wọ́n lọ́ ìkọ̀dọ́dọ̀ rẹ ni ọlọ́lọ́mọ yẹbi ti ń dé ẹlòmẹ́wàá bẹ̀rẹ̀ bínú nígbà tí ẹ sì ti gbé bùkátà lọ sọ́dọ̀ àbúrú lágbájá ó sì máa lè fún mi ní ìgbàlá yìí mẹ́mbà kí lọ mọ̀ sí wọ̀nyẹ. òsì yìí bọ̀ ọlọ́run dá bá ní kó sì kú ò bá ní gbé nira kú ò ìrọ̀rùn fẹ́ẹ́ nìkan kan wà ó. mẹ́mbà kí lọ mọ̀ sọ́ jẹ́. kò sí kan náà àwọn àfáwa ní kálẹ̀ níbà yìí wọ́n á ṣàtúnṣe àlàáfíà kan lọ́dọ̀ níjọ́dọ̀ wọ́n bá rí bàbá kan wọ́n á pè kan náà wọ̀nyá pé fún ẹni yìí ní one thousand wọ́n ní ẹ̀wọ̀n ní pẹ̀lú lọ́ọ́ fún ẹni ẹ wá dọ́gbọ́n sọ fáwọn yòókù pé òní làwọn tó rí sọ̀rọ̀ tó sáàsì ń kojú rẹ̀ òun ní yóò bóyá kò sí kẹ̀kẹ́ lọ́wọ́ sáàsì lónìí ni bàbá yẹn dé sí lọ́rùn pé kí ló wọ́n jẹ kí ló fà borí agẹdẹgbẹ tí gbé káàkiri àbíkọ́sí ìlú kẹ́rin mìíràn sá ń gbé yàrá kan ní òkè gbèjì lọ́ba tán bìtẹ́ ìfìrí pé òsì yóò ní agbára gidi gan ìwọ tó wá lọ bẹ́ẹ̀ nìkan tó sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ nẹ́mbà kìlọ̀ mọ̀ tó jẹ́ sí nẹ́mbà fífì ni àti nẹ́mbà hundred sẹ́ni yóò dùn pé alihamudulila òun ti ṣègbìyànjú tó kọ̀sá lè máa kà fún ó lè fi lónìí tó dé báyìí ọkàn pa níwájú ilé rẹ̀ pé bí ọkọ̀ síwájú ilé rẹ̀ rẹ̀ torí bẹ́ẹ̀ kọ́ lọ́nkọ́ sàtúnṣe àwọn ẹni tó jó lùmọ̀ wọn ẹni tó burú jù nínú àwọn aláṣẹ àwọn àtòkùn bínú ìrọ̀lẹ́ mọ́ ìyẹn ni báwọn ènìyàn náà kí wọ́n má dìjú sẹ́ni ibù débi pẹ́ni rí ọ̀padà kọjá ẹni ó burú jù nínú àwọn aláṣẹ àwọn àtòkùn bínú ìrọ̀lẹ́ mọ́ wọn lè ti bá dínà tó lùmọ̀ àwọn tá a bá súnmọ́ wọn ẹ bá wọn sọ̀rọ̀ ń bí etí wọn tí má ti ń gbọ́rọ̀. ìpè má ṣe bẹ́ẹ̀ ẹ̀fà ní kẹ́ ti ju kẹ́ni bí kọjá ẹni rẹ̀ padà kọjá wọ́n ṣẹ́rù lè ẹlẹ́mà ẹ̀jẹ̀ ká súnmọ́ ra ẹ̀jẹ̀ ká súnmọ́ wájú ẹ̀ńtọ́ wá burú jù nínú àwọn olùmọ̀ àkọ́rọ́bù hàn mìíràn lè kó mara wọn tí máa ń jù àwọn padà ní ó wa ní sọ nǹkan mí lọ gbé tíra lẹ̀ nǹkan nke ni ọ sọ. ṣé dandan ní kan tẹ̀lé síra tó ọkọ̀ ọdún síra yìí ṣe sí àwọn aláṣẹ nìyẹn. Muhammadu Sahlun wọ́n ní bẹ fún apá kan àwọn ènìyàn. يقتل القاضي والوالي بالليل يسلم عليهما وبلغه ذلك وكتب إليه أما بعد فإن الذي يراك بالنهار يراك بالليل وهذا آخر كتاب أكتبه إليه قال محمد فقرأت على يونس فعاتبه وقال ما أسمته في العالم أن يؤتى إلى مجلسه ولا يوجد فيه رزق العدو ويقال إنه عند العليم. أبا محمد السحنون رحمه الله wọ́n lè ń bẹ fún apá kan àwọn onímọ̀ ẹnìyàn ní kan arákùnrin yìí máa ń lọ sọ́dọ̀ alikọ́ọ̀dì adájọ́ wọléwálì ikú máa ń lọ sọ́dọ̀ àlìwálì jẹ́ ń tọ́wà nípò gómìnà alákòóso ní máa ń lọ bẹ̀ lóru ìsàlẹ̀mọ̀ àléhìmọ̀ asálámọ̀ sí wọn. ọ̀bàlá wà hù dáàlì. ọ̀rọ̀ yẹn wá dé gbọ́ ẹni dáa pẹ̀lú olùmọ̀ ya, pípẹ́ ní sí máa ń ọ wá kọ̀wé kí lọ́kọ̀ sínú lẹ́tà yìí wọ́n ní fàáyín yàrá ọ̀ka onílẹ́yìn ìgbà yẹn fàáyín náà yàrá ọ̀ka bíi nà á yàrá ọ̀ka bíi lẹ́yìn ẹni tí ń rí ọlọ́sàn òun náà ni ọ máa rí ọlọ́run ń sọ fún ọ afáwà muhammadu sàánún ó ní mo wá kà fún abẹ́ afáwà muhammadu ó ní mo kà fún sàánún ọlọ́wà láìpẹ́ lẹ́tà ẹ̀. ó ní kí ló fi ń jẹ́ láìsí púpọ̀ fún ọlùmọ̀ àníyàn ó ilé àmọ́jìlẹ̀ sí ká débi lọ́yẹ bá àfà tó ti máa káwọn èèyàn kéwú bọ̀lá yóò ká máa bá àfà mẹ́ ọ̀yọ́ àlọ́ àlù kábèrè fún bọ́lá fáwa lọ wọn ni ọ̀yìn bọ́ọ̀lù iná òwe ń dàlẹ̀ àmírì ń bẹ lọ́dọ̀ ọba ẹ̀ẹ́n nígbà ọba mọ̀ fún wọn kéwù kí lọ́wọ́ wà lè kéwù. alákà rẹ̀ kí wọ́n bá ebi tí wọ́n jókòó lọ́jọ́ dáadáa. aláya burú gbà àfáwà sàánù. قال إذا أتى رجل مجلس القاضي ثلاثة أيام متوالية من الحاجة وينبغي ألا تقبل شهادته. wọ́n lọ́wọ́ àìkú ti fi jọ́mẹ́ ká gbáko èèyàn fi lọ sílé aláṣẹ nìkan tí wọ́n fi ṣe alákòóso adájọ́ kò sí ní bùkátà kẹ́kẹ́kẹ́ ń lọ ní o ọ̀tọ̀ ká má gba èrè ẹnìyàn jẹ mọ́ torí yóò ìdàkúdà gbogbo ó ti máa ṣẹlẹ̀ sínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n jàmá kí ọ̀rọ̀ yìí kó fi lè gbé àtiwá pé ìwọ̀n tí àwọn àpá ń sọ ní gbogbo ọ̀rọ̀ má lọ ọ̀dọ̀ aláṣẹ tọ́wọ́ bá jólùmọ̀ wọn dá àgbà lérò náà ní aláṣẹ tó jẹ́ kóòtù aburú a yára ìrìn ìdúró lọ. Abu Umar onítùmọ̀ báàbù yányá òun lẹ́nu tó jẹ́ àtúntàn ìjà ẹ̀ alifàṣẹ. aláṣẹ tó jẹ́ alábòsí tó jẹ́ kòtù ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ ní dọ́gba tó jẹ́ abọ́lá ọ̀mùdá akálátùrú kéèyàn lọ wọlé ba kéèyàn rí kéèyàn rìn lọ́wọ́ lórí dáadáa min afdal a'mal al-birr kódà ọlọ́lá ń lọ àwọn ìṣẹ̀rẹ̀ níyẹn lè sùn. wọ́n lè já owó mọ̀rọ̀ wọn yìí nínú àwọn ọ̀pọ̀lọpá bá ní Umayya ẹ wọ́n pé ọmọ ọmọ ọmọ ọmọ Umaru lóbi radiyallahu ta'ala anhu ààrin wọ́n ní ọmọ ọmọ Abdul Aziz yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ni wọ́n máa ń súnmọ́ ni wọ́n máa ń bí ro arúgbó abúlé wọ́n sọ bá kọ́sì àtàwọn òpele wọn tí wọ́n já àpá bẹ́ẹ̀ àti ibùdó shihab wọ́n sọ bá kọ́sì àtàwọn òpele wọn bẹ́ẹ̀ náà wọ́n ní kódà ibùdó shihab ní máa ń wọlé bá aláṣẹ tá a pè ní abdulmalik àtàwọn ọmọ abdulmalik lẹ́yìn rẹ̀ inú àwọn títún máa ń wọlé lọ bá aláṣẹ inú àwọn àfáàgbà òun náà ní ṣàdí àdìmọ́mù ṣàdí tí wọ́n ní kọ̀ọ̀kan kẹ́sínú tákàdá máa hàn kẹ́sórí àtẹ̀tọ́ ń ní kọ̀ọ̀bí sọ̀tún àti hasan abuzanad kódà imam malik yẹwẹ bẹ́ẹ̀ náà ní al-Awza'i àti imam shafi'i wà sí mọ̀kànlá àtọ̀pọ̀lọpọ̀ ló gbé wa bá ní ká kí kọ́ wọn a lè kà á níbi tí wọ́n pọ̀ dé pé kí wọ́n máa lọ bálàsẹ̀ tó jẹ́ ẹni rè ni wọ́n fún nímọ̀ràn bọ́lá tí wàá di pé olùmọ̀ tí bá ń lọ sọ́dọ̀ aláfẹ́ ní gígbàn ní ìdákúrekú fíìmọ̀ fíìmì hajj fi ilé nípa àwọn tó bá yẹ kó ní bùkátà ti kété kí wọn kẹwà wò yín lásán yóò ní ìtumọ̀ burúkú mi o nítorí èèyàn lérò lè ṣẹlẹ̀ ẹ̀rọ aláṣẹ̀kẹ́ jẹ́ ọmọ rírì àbá wọn nígbà tí ìyẹn sọ́kà ẹ̀kọ́ bá wọn ọba lọ rẹ̀ àgbàlagbà dẹ lẹ́nìyàn afá dẹni. Ah, ọmọ wa ni wọ́n ná ọyá máa ń gbá ogbó nínú àwọn ọmọ ìlú wa náà ni wọ́n níbẹ̀ ọyá gba ìgbálẹ̀ mú gbalẹ̀ ọba ń gbá ogbó lẹ̀. náà ní bùkátà kí lọ wà lọ. ẹ̀rí sọ́ba ti lọ sọ́dọ̀ aláṣẹ pé ni ẹ̀ ọ̀gbìn yẹn ọmọ súnmọ́ rẹ̀ níbi ihun tó ní bùkátà sí ọwọ́ aṣọ rere ó fi mọ̀ sọ̀rọ̀ káàdì ọjà rẹ̀ kí ìbá ti gbogbo ìgbà tó tẹ̀ ní bùkátà sí lóbi lọ. kọ́dà ìyọnu ọlọ́wọ́n bá ń bẹ́ ń bí náà ìlà yọ mú yẹn kọ́ ìjọ tó ti parí pàdé Allah. ṣùgbọ́n àwọn ìbíjókòó fitna fi ha àgùlà òun lọ pọ̀ jù ọ̀nà ọ̀là ń bẹ̀ ní kéèyàn pa ohun tí bá ń wáyé ń bí àwọn eléyàn ẹlẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a ti sọ sáájú dẹ̀ ti tó pé mọ̀nì à ń kẹ́rọ̀ ọkọ̀ ti dárì náà. ẹni ọba ta táwọn tí aláṣẹ burúkú ń lè ọ̀tà kò àkókò ó kọ̀ ìgbà tí wọn tó ń ṣe bí òdà yẹn ó ń sọ òun ti mọ́ pọ̀ níbi ìyá ó dẹ̀ ti là wọ̀láyàkí máa rọ́ bíyá àmì ní bí yọ́nù wọ̀ dáadáa tóun dẹ̀ fọ́lù rẹ̀ nípa burú nǹkan àbúhádà ọlọ́ àzọ̀jẹ́lì irúfẹ́ ni bí ọlọ́run tẹ̀sí máa gbé jìnnà síbi ìkẹ́ rẹ̀ nínú kẹtí àátúnyẹ̀wò lábẹ́ ìmọ̀lọ́wọlé bá láṣẹ pé èyí tá a lé wọlé bá bẹ̀ ọ́ tó bá jẹ́ ní dọ́gba tó jẹ́ ní rè ọ̀rẹ́ tó bá jẹ́ ní ibi ọ̀ lè rí yípadà àfi tọ́lọ́wọ́ bá sùpánà ọ̀tá lábá fẹ́ bẹ́ẹ̀ lógún èdè ẹ̀sìn gbàtọ́ bẹ́ẹ̀ débi ẹ̀tọ́ ẹgbẹ́ ni rẹ ni tẹ́lẹ̀ kó tó dé kó kó tó dẹ ní ibi tá a bá fi lẹ̀ tó fọyọ́ lọ́wọ́ bá lè là á ṣùgbọ́n ní ibi ní tẹ́lẹ̀ láàyè sọ́lé kìí kírun kó tó dé kó èyí mò ń kó mu ó ń ṣàgbèrè ó ń ṣàfọwọ́rá ó ń sóògùn gbogbo àwọn ṣìrìkìyà tí ó ń ṣe àwọn àgbàlá dé kò sẹ́kílẹ̀ wà ń retí kí lọ́ọ̀rì yí padà lára ẹlẹ́nu lásìkò gbàgbé pé kò ní bùkátà kẹ̀kẹ́ sí ọ tọ́ bá ní bùkátà sí i. ẹ wo owó ti dàbí ẹni pé wọn ò sí lu mọ àwọn ẹsẹ ẹsẹ kákú ẹyí dágún lọ́dún mẹ́ta sí ní sí kódà tó mi bẹ ní bùkátà sí mọ́sálásí aláwùsá tàwa yọ wà bẹ́ẹ̀ o ẹ wá sí a ah, ìgbọ́dọ̀ ẹgbẹ́ mi a ah, ó ah, jókòó lẹ́ẹ̀lẹ́ẹ̀. tọ́lá lè fi agbọ́dọ̀ agbọ́dọ̀ ṣàkíyèsí abala yẹn dáadáa tó bá jẹ́ ní eré gòkìlá ìfi a lè máa dọ́dọ̀ rẹ̀ a ti máa bá a sọ̀rọ̀ mọ́tọ́dọ̀ al-Mughira ah, ibn Abdurrahman ibn al-Harith ibn Hisham wọ́n ti tẹ̀ rí mọ́. قول من يختلط بالسلطان ويدخل إليه فكره من عمله وينفعه فيه. قال الزبير ولا أعلم أحدا كما هذه الخلالة إلا علم ابن الزبير عمر بن عبد العزيز وكلاهما جمع الحسب والدين ومخلطة الأطفال ẹ̀rí àfàwà àlùmọ̀fẹ́wà ọ̀gbìn abdulrahman bin harim wọ́n sọ pé àìgbọ́ bẹ̀rẹ̀ kí ká má gbọ́ parí rẹ̀ wọ́n tó bá gbọ́ ogún òdìjẹ́jọ́ tó bá gbọ́ tòní yóò sí yàrá ìgbésẹ̀ ká wá pa wọ́n sí ká má dọ́dọ̀ wọn wọn à àwọn tó bá jẹ́ ìdílé ọmọ adé bẹ̀rẹ̀ láti máa kùn wọ́n sákìrì. المغيرة بن عبد الرحمن بن حارث بن هشام wọn ìfẹ́ rí mọ̀ ọjọ́ ẹnìkan náà àwọn ẹni mẹ́ta alákọ̀ọ́kọ́ ẹni tó ní yàní níbi nírẹ̀ ẹni tó nírẹ̀ fèmí yẹn sí inú hóbẹ́ akọ́sọ̀ bá mímọ́ ẹ̀sìn pẹ̀lú rẹ̀ rẹ̀ yẹn. bọ́ọ̀ ló ṣe fẹ́ gbé mọ̀ dání ní ẹ̀sìn mọ̀ pé ìyẹn pàtàkì tí wọ́n mọ fámìlì ẹ̀ ní àwọn èèyàn gbọ́. ìkẹta àbí ìkejì àwọn olè sì dín ní yẹsùsù bí ìdí náà. àbẹ́ni tó lẹ́sìn tó ṣe yí pé ábìmọ̀ yẹn darí ẹ̀sìn rẹ̀ ẹnì kẹta òun lẹni tí ó ń rò pọ̀ mọ́ aláṣẹ ìwọlé ń fún lẹ́bùn pẹ̀lú iṣẹ́ rẹ̀ wọ̀nyẹn fún àwọn ọmọ bẹ́ẹ̀ níjẹ́ fi mọ̀ yẹn ṣe láǹfààní afáwọn àzùbẹ́ olóhùn ọmọ ẹnìkan tí ṣe sí ìpè sára rẹ̀ jọ ọrọ̀ wà fún ìṣúná ẹ̀rọ àti umar ọmọ abdulaziz wọn ní bẹ́ẹ̀ rí kíní kejì wọn jáwọn alihasaba wọn ní ẹ̀rẹ̀ wọn ní pínlẹ̀ àfẹ́ bó lẹ́sẹ̀ fẹ́ ẹ̀yin náà ọrọ̀ wà fún ìṣúná ẹ̀rọ ẹ̀yin náà mẹ́rin tí ń jẹ́ ṣùbẹ́ ká ní ó ń pè ṣùbẹ́ ọmọ àdìrọ́ká mọ́ ṣùbẹ́ ẹ̀rọ alọ́dọ̀ mẹ́rin ló máa ṣe rí náà àlùmọ́ máa ṣe àríyànjú bí lìjẹ̀ náà. onírẹ̀ ni kàdáàlì ka ọmọ ọdún abdulaziz òsì bá ti kì í náà ní kì í ka áfin ákì ka ọmọ radiyallahu ta'ala anhu ẹni ẹni tó nírẹ̀ òun náà wà nínú kí náà àlùmọ́ máa ṣe àríyànjú bí lìjẹ̀ náà àwọn ìdáhùn sọ̀tà láǹzọ̀ pé ní àlùjẹ́ náà ni wọ́n sọ àwọn méjì yẹ bá lára wọn nípìnlẹ̀ wọn lẹ́sìn wọn mú ká látọ̀tà sultan wọn tó rọpò má láṣẹ. sọ àbọ̀rìnà wọn tó jóbi ayé aláṣẹ náà ń sọ pé ká má rọpò mọ òun lẹ́ńdọ́ kájá lábòsí wọn má kó rẹwà wọ́n máa ṣe pé bí wọ́n bá wà bí táwọn yẹn bá padà gẹ́ẹ̀tì ẹ̀ nígboro tí wọ́n bá gbá ọmú ìwọ ni wọ́n fi àjẹ́ torí wọn èrò òun ṣùgbọ́n tó bá jẹ́ ní dọ́gba kò sílẹ̀ fi láti dọ́dọ̀ rẹ̀ kí ni a máa fi sáàgì ẹ̀ ẹni tó bá jẹ́ ní dọ́gba. wọ́n ní tọ́lọ́ jíjẹ́ ọlọ́run sọ lọ́la sọ́lá ń sọ fáwọn ẹni méje kí a máa wà nínú gbòǹjẹ ọlọ́run níjọ́ fi dàlọ́ kẹ́yà mọ́. lọ́jọ́ tí o ní sí gbòǹjẹ kí a fi ti àlá. ẹ̀rì ìmọ̀ọ́mù ni àdì ẹni tó jẹ́ aláṣẹ ti dọ́gba títòkì ojú ti sálẹ̀ lọ àti wípé àwọn ẹ̀rí ẹsẹ̀ ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ sanabi sọlọ láti láti ròyìn àwọn tó ń ṣe dọ́gba inú ẹ̀ náà ni hadith al-muqsitun àìláàmọ́ náà bí rọmi nùrí yawm al-qiyam àwọn tó bá ń ṣe déédéé wọn máa wà lórí mímbàrí àyè tó ga torí bí àyè gíga yẹn nínú mọ́lẹ̀ lọ́dún sí ìjọba ìdàgbà al-qiyam nínú àwọn àhàdìsì tó tún wá lórí ẹ̀ka tẹ̀lé lẹ́yìn àyè ike ń sọ́ba jẹ́ alimọ́mù adil látọ̀rọ̀ ju dàwa tó wọ́n fi ṣàdúrà yóò rí bẹ́ẹ̀ àwọn àdìsí yẹn pọ̀ rẹpẹtẹ Yahya ibn Abi Kathir wọ́n ní ọmọ ọ̀rọ̀ ọmọ ọ̀kùnrin àti ti kọ̀wé sí àwọn òṣìṣẹ́ rẹ̀. أجروا على طلبة العلم والرزق وغرقوهم للطلب هذا ومثله سيرة الإمام العادل. wọ́n ní wọ́n sáà fi mọ̀ yí pé sáà fi dá aláṣẹ yọ ẹni dọ́gba ni ẹni kí mo sọ fún àwọn tí wọ́n lè mójú tọ́rọ̀ ẹ̀kọ́ àwọn aláṣẹ nǹkan yìí ó fi lójú. wọ́n ní àfáwà Umar ibn Abdul Aziz rahimahullah ọkọ̀wé sáwọn gómìnà rẹ̀ ìkànnì àjírú ala talabati al-ilmi ar-rizqa ọgbọ́n tó fi ṣèjọba ọjọ́ ọdún mẹ́ta náà lọ ẹ wá wò ó kìkì àti àjùrò ẹlẹ́tọ́lá bàtà ìlànà rìnkọ̀. ẹ bá ń wá ìjẹ́ ẹ̀mú tó tó tó tó yẹjú fáwọn tí bá ń wá mú ẹ̀sùn lásìkò ìṣèjọba rẹ̀. wọ́n fásitì kó ọmọlẹ̀ tọ́lá ẹ wá ní kí wọ́n ráyè fún abẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sùn. àwọn ìpínlẹ̀ kẹlẹ́ wọn kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó máa fẹ́ máa lọ sáré sọ́tún sáré sọ́tún ẹ wá ohun tí ó tó wọ́n jẹ. wọ́n ní báyìí láti mọ̀ pé ìmọ̀ọ́mù ọlọ́mọdé tọrọ ọmọ bákan náà alimutaali abu sọọlẹ nínú àwọn èèyàn imam malik wọn ni wọn sọ fún malik yìí pé. tọ́ ṣé wọn bá sọ pé lóye tí máa ń lọ bá láti ní imam malik wà ọ̀rọ̀ sí wọn fọlọ́ wọn ni àfa àníbẹ̀ yìí bọ̀ lẹ́sìn wá dáa tó aláṣẹ tó máa ń lọ wọlé báyìí kan àwọn aláṣẹ kẹ̀dẹ̀rí wọn ò lè má ṣàbòsí o wọn a máa sojóró àwọn àbá mi ó lè ṣépè nítorí ẹ ìgbà wọn máa ń kú mi nìyí kí lè àbá àtúnṣe àbá àtúnṣe àdúrà o àbá ni rọ̀hìmọ̀ kàwọ́ ọlọ́run ọba ń kẹ́ ọ fàáyé ní sàkẹ́lì lọ́wọ́ bẹ́ẹ̀ hàkì òtítọ́ ta wá mọ̀ ń bo láwọn àti sọ ọjọ́ tó ẹni ta wọlé lọ yẹn náà lọ́ọ́ bàlá. mo bá fi fún ọ ní kí ló rì sí. lẹ́yìn ilé rẹ̀ nìkan tó lè darí òun tó ní àkóso gbogbogbò tó lè bọ́rọ̀ àkóso gbogbogbò náà Islam fẹ̀ kẹ́lù. òtítọ́ tó yé wa ń pa ọ̀rọ̀ àkóso gbogbogbò òdì ń bo láti sọ. àfáàní di pàtàkì náà fi ń lọ wọlé bá nìyẹn báwọn nìyẹn. bákan náà wọ́n ní èèyàn máa lọ bá wọn nídàkúrẹ́kù èrè pọ́kẹ̀tì kó lọ́dọ̀ wọn ẹgbẹ́ tí èèyàn bá fẹ́ bàjẹ́ yẹn òun ní kálásọdọ́ yá ẹ bá ń kọ́ ilé kẹsẹ̀gbẹ́ ilé àkóso ilé ìjọba ilé àfa kí wọ́n kọ́ sẹ́gbẹ́ ilé ìjọba àbùkù fẹ́ kẹ́yìn nìyẹn alhussein ibn ali wọ́n nígbà tí harunu harunu rashid inú àwọn aláṣẹ abbasi ní al-abbasi empire nígbà tí wọ́n bí wà lórí ìjọba harunu rashid wà lọ madina. هذا يمان التكيس فيه خمسمائة دينار لما قضى نصفه انصرم وقلنا المدينة بعد إلى مالك أن أمير المؤمنين شئتم أن تنتقل معه إلى مدينة الصلاة فقال للرسول قل لا إن لقيس بخاتم بخاتم بخاتمه وقال رسول الله صلى الله عليه وسلم فالمدينة خير لهم لو كانوا يعلمون سبحان الله ẹ̀rí ni mọ́ mọ́lìkì fi pé aláṣẹ ẹlẹ́jọ́ ẹ̀ harunu rashid nínú àwọn àwọn aláṣẹ àbáṣí ẹ̀gbọ́n wọn máa ń sọ wípé ẹ̀rí ń bẹ́ ń di pé àwọn àrọ́mọdọ́mọ àbáàbí ní odi aláṣẹ ẹ̀rí wà fún jẹ́ kí lẹ́rí yẹn òun lọ́rọ̀ lásán fún àbáàbí pé wọn àtàwọn ọmọ ẹ wá tó bá dọ̀là kí n ṣàdúrà fún yín tó ti fàdúrà láéláé ní tí ó jẹ́ ìbùkún láàrin wa àtọmọ rẹ wọ́n ní eléyẹn ìṣáàrà kí àwọn ọmọ àbáṣù máa padà di kíni o wọ́n padà di aláṣẹ tó fi ajá wípé àwọn náà wọ́n ti pọ̀ jù. nǹkan wọn fi darí ìjọba kò sí ẹ̀yà tó lo ipò yẹn lórí àṣẹ kìí sọgbọn ọdún kìí sọgbọn ọdún kìí sàdọ́ta ọdún jù bẹ́ẹ̀ lọ. ọ̀pẹ gan-an wọ́n ní alhussein ibn ali nígbà tí harun rọ̀ṣì tó lọ sí hajj wọ́n wá dé madina wọ́n wá rẹ́ni sí àfáàgbà imam malik rahimahullah gẹ́gẹ́ ẹ bá ń gbówó yìí fún wọn five hundred dinar owó ńlá àwọn bá ní dínẹ́rù kẹsì déédéé sixty thousand àbí forty thousand ọ̀yà times five hundred fifty thousand times kí ni ọ <laughs> five hundred a ní owó ńlá tó sẹ́ńdì sí ọmọ rẹ̀ kì yẹn. ìgbà tó wá di pé ó parí iṣẹ́ hajj rẹ̀ tó padà sílé ìjọba. ẹ wọ́n ní kò tiẹ̀ kọ́ rárá tó ń tàbí lápẹẹrẹ lọ́sẹ̀ ní sáfà jọjì tó wáyé pé dínárù kan tó twenty five pẹ̀lú wọn lójú fọ́ọ̀tì lọ. ìgbà tó wá padà nílé ìjọba wọn ọwọ́ arìn ni ti abẹ́ ìwé ni pé ìgbà tó padà ọwọ́ arìn ni sí mọ̀ mọ́lẹ̀ lọ́sibọ̀ aláṣẹfẹ kó kó wá mọ̀dínlẹ̀ tìtàlá bí má jì dáadáa nílé ìjọba ẹ̀wọ̀n pé ilé ìjọba yóò ṣe fi ní bá dùn oṣù mọ̀kẹ́wà ń gbé sẹ́yìn lápẹẹrẹ wọn ni gómìnà láwọn fẹ́ kẹ́ máa kó bọ̀ wá sí kí ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní sẹ́kítẹ́rìàtì àti tó nínú agbègbè ní díẹ̀ kí wọ́n fẹ́ dákọ̀ agodi ẹsẹ̀ wù ibi aláṣẹ ni ọmọ akóbọ̀ abẹ́ àfa wa sọ fún pé ọsọ fún ìrẹsẹ rẹ ń jọyìn ìwé kólàmù ìnàlìkẹ́ ìsàbí káàtàmì ọgbọ́n tó tó ọgbọ́n ń bẹ níbi sáǹpù rẹ̀ tó fi ní lẹ́tà rẹ̀ aláìní bá dáhùn tó tọ̀ ìgbẹ́ni tó jù wọ́n lọ sọ báyìí òun náà ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pé wal madinatu khairun lahum law kanu ya'lamun mọ̀dínà ló lóore báwọn èèyàn kí wọ́n máa gbé tó bá ti kó yé wọn tóbi iná ìlàdùn ìṣọ àwọn ọ̀gá tó fi àyè béèrè lọ. Thank you.

Ìgbésẹ̀ tó wọ́n ti ń gbà sí ìlú lọ́dọ̀ ìtàkùn ìgbàlù mẹ́rin àárí obìnrin tó ti rí pé èèyàn kan ló fẹ́ dá pé òun fẹ́ bẹ̀ pẹ̀lú pé yẹn jẹ́ káwọn fámìlì ẹ̀ mọ̀ wọ́n wá ní ọkọ̀ yìí àtọ́pá fàákùn ẹ̀ ló ń kọ́sẹ́ lọ́wọ́ wọn ò fà fún ọ náà wọ́n ti wí báwọn ò fún lọ́wọ́lọ́wọ́ báyìí rárá kì í sí ìyàwó ẹ̀ làwọn ti sọ bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àpapọ̀rú wọ́n ní bí yẹn máa wá rẹ̀ yẹn yẹn gbọ́dọ̀ wá rẹ̀ yẹn lọ torí mo rẹ̀ mo tá ní yín gbẹ̀yìn rẹ̀ àkíyèsí mi tó fẹ́ fi ẹ̀yin ṣàbábọ̀ sí àwọn ẹni tẹ́ lọ tọrọ ọmọbìnrin lọ́dọ̀ wọn fún ọmọ tó máa kédò ní káàkiri ẹ máa là á mọ́lẹ̀ fún wọn tí fi yé wọn ẹ̀ẹ́kẹ̀ẹ́ni sọ gbogbo ìjì náà fẹ́kẹ́ tàwọn onígbé tí à ń lẹ́tọ̀ọ́ débi pé tọ́ba lóyún kò ní dára mọ̀ ẹ́ là wọlé ẹ̀rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ pé àwọn ọ̀pá fún ọ̀. mi máa sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ káàkiri mo fẹ́ lọ sí akudu ta lọ fẹ́ lọ sí lọ́dọ̀ wọn kí ni wọ́n mọ̀ sí jẹ́rẹ́. ìgbà burú tọ́ba ti á padà dé pé oyún padà dé àwọn gẹ́gẹ́ wọ́n máa wí káàkiri ìgboro pé àwọn ọ̀pá fún o àbọ̀ ọ̀tọ̀rọ̀ nígbà yẹn dákun ká sọ̀rọ̀ ká má ṣe ní ìrújú kájí nǹkan tó kíá obìnrin tí wọ́n sọ ń kọ́sẹ́ lọ́wọ́ wọn ò sí ìfà fún un ẹ gbọ́dọ̀ jọ máa kọ́ ara ẹni ní kọ̀rọ̀ náà yanni abẹ́ ọ̀rọ̀ kálùwà náà torí kò sí ojú ò lè tẹ̀lẹ̀ àlètí sọ́lù lè bá hí lè tẹ̀lẹ̀ ó yá gbẹ́nu sórí fóònù kí yóò ọ̀sìnkẹ́ ìṣẹ̀lẹ̀ gbogbo ẹ̀ pátá ló lè ṣẹlẹ̀ gbèsè àwa lè máa pera wa ní ẹ wọn yóò lè kíra burú lágbára àfẹnà ìdíyàn ọ̀tún wá bó ti sáàmù ọ̀tún ọkàlámù ọsàlámù àwọn ìdùnnú àlékọ́ ní wọ́n ti tó tẹ̀lé ra wọn lẹ wíwò ìrẹ́ni músẹ́ ọsàlámù kéèyàn kíra ẹni ọkàlámù ọ̀rọ̀ tẹ̀lé ọmọ ìdùnnú àlùkára ọ̀sẹ̀ rẹ̀ bí èsì gbóhùn yìí yìí ń dùn létí mi ó yẹ ríra àlékọ́ òun pípàdé ọ̀sẹ̀ wáyé mi torí bẹ́ẹ̀ ọ̀làtẹ̀kọ́rọ́gùn tí nà sí ṣẹ̀rí àwí má sùn mọ́ ni torí má ṣe lo oògùn mọ́mọ́ lẹ́nu kẹ́ sọ pé bí mọ̀lẹ́ta bá tẹ̀ wàá dèèyàn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ wo láàfà bá tẹ̀ wàá fà tẹ̀sí bí wù rẹ̀ ti ń ṣe obì jọ gbàdé rẹ̀ fọ́tò obìnrin ọ̀hún lè má ti lé gbélégbé báyìí lọ́wọ́ bẹ́ẹ̀ ní kika kika yìí bẹ́ẹ̀ ní ìṣesí obìnrin obiri obìnrin oníbẹ̀ ń gbà wọ́n sọ pé kò sọ́nà ń bẹ̀ yẹn ìkọsẹ̀ lọ́wọ́ ẹ̀ sòrò tó tẹ́lá àwọn náà lè máa lọ yọjú sílẹ̀ kọ̀ọ̀kan níbi o ọlọ́run jọ bí iṣẹ́ rẹ o máa lọ tẹ́lá dẹ̀ mọ̀gbà ọdún lọ sọ̀rọ̀ láti fi five years. tí bá ń mọ́ díẹ̀ díẹ̀ tó ti ń ṣe menstruation làwọn bàbá ni wọ́n sọ fún pé ọkọ rẹ̀ fẹ̀ dé ọmọ òkè kí ní jẹ́ bẹ́ẹ̀. ebi wọ́n àwọn màmá wa fún wa wípé tí àwọn bá sọ bí ìwọlé báyìí yóò ti bẹ̀ burú jáde ó ti sá lọ nìyẹn. ọkọ ọkọ ọkọ ní àbíkíla yóò fèrè kéènì kọ́sì ọmọ kékeré. tóbi ọnụ ni o ti máa lọ sọ dẹni ẹ ìwọ lọmọ tó fi ọdún ọ náà ni ọ máa lọ bá wọn tó ẹ̀tọ́ fún ní kí n ọ tó wọ́n sì máa lọ pé ọ wọ́n máa wí ṣùgbọ́n pẹ̀lú àti máa sọ̀rọ̀ ojú ọ̀kẹ́ ló ẹ̀gbọ́n kura lè ìyẹn bá ń pọ́n lé pẹ̀lú méjì tiẹ̀ ń mọ́ra kò débẹ̀ tó di ó ti ń kọjú ó ti ń kọjú àwọn míì máa ń dé o kódà láwọn ilẹ̀ Saudiya eh, àti ilẹ̀ Sudan káwọn ọmọ. tí àwọn bí gbé kuran sílẹ̀ ilẹ̀ ẹlẹ̀ tọ́bí ti kọ́kọ́ wù ọ́ pé tóun àti ẹ bá jọ wọ̀ yájọ yẹ kóun lù ọ́ yóò ti kọ́kọ́ wù pé ó yẹ kóun lè dán Eh. ọ̀sán dídà tó bá ti kọ́kọ́ wò dáadáa tó wo ojú rẹ̀ bí ah, táwọn bá jọ jàdélé ọyọ kó mú èdè yóò fara jàdé àyàfi tó bá ti rí bí àwọn onílé ìdáàbò ìgbà ẹni ọ̀tún fi ọ̀sán kejì bí ìpínlẹ̀ ẹ̀wọ̀n ẹni tí àwọn security wọn máa ń mú pé ó wùwà tó burú nínú tọ́wà kò lẹ́nu tó bá gbé bọ̀ alẹ̀. wọ́n tẹ̀lé ṣéṣì kẹ́gbà tí wọ́n wà ní haram jọ yẹn. ìgbà tí mo ṣe tọ́wà fùdẹ́ mo ṣe nẹ́fìlà ní mọ̀kọ́mì Ibrahim. mo á dọ́gbọ́n sọ̀kùnrin abẹ mo á fi lélẹ̀ nígbà tí mo ṣe nẹ́fìlà lọ́wọ́ àwọn bí ń rọ́bọ̀ ni wọ́n rọ́bọ̀ bá ní ti gba rúṣàkù ní ìpàdé ẹ̀sùn ọgọ́ gbẹ làwọn wò lórí kínní tí òjò fi rin báyìí lọ sọ́fín wo gbogbo ẹ̀ tòun ti bá ti pọ̀ tó dáhùn òfin ẹ̀wọ̀n mílíọ̀nù gẹ̀ǹgẹ̀ǹ ọ̀dọ̀ mi tó dé ni àwọn ọlọ́pàá yẹn wà fáwọ́ wọ́n fáwọ́ yí kàbí kí ló dé ẹ̀sùn ọgọ́ òde ẹ̀gbẹ́ Yorùbá lẹ́ ọba ń sọ fún mi pé ìwájú àwọn ọmọ òwòye ń sàǹkà mi wípé ẹlẹ́dẹ̀ lábá àwọn kí ni mo ṣe ṣé kìí ṣe ni mo gbé láàrin bẹ́ẹ̀ ò ní mọ ṣe rí pé ni mo wọ irúwọ̀ ọ̀daràn báyìí tí wọ́n bá gbé sọ́dà ẹ má bínú. sọ ọ̀rán lè ṣe nǹkan yẹpẹrẹ tí ìlú bá kú báyìí mo mọ báwọn máa ń sàkó ní harọ bẹ́ẹ̀ náà nílẹ̀ Sudan mo ègbè sílẹ̀ lẹ̀ káwọn ẹ̀ máa sàkó ẹ̀ wò ó jè lóko ilé ìfẹ́ wọn tó yẹ pé tó bá dójú ẹ̀ báyìí wọ́n sọ fún wa kalẹ̀ lókè ọlọ́run sì máa ń rọ́jú máa ń orí ológun kẹni kìíní kẹni ìrọ́dẹ̀ kòrán tí wọ́n fọwọ́ fọ tó ṣe pé wọ́n wá gbé láwọn gbé láwọn wá gbé sókè ibi tí wọ́n bá bàrà rẹ̀ jẹ́ wo níjọ́ ní bá sọ gbogbo ẹ̀ sí yẹmẹyẹmẹ wọn ò péjọ́ sí padà ráyè sí arákàndí tú palẹ̀ yẹn nígbà táwọn fi ń ké kóra níjọ́ ní wọ́n máa ń yẹ̀ fún wa ni wọ́n mọ̀ yóò ṣe bálabàla wọ́n yẹ̀ fún yẹ̀ bí mẹ́rin àti ni wọ́n yẹ̀ fún yẹ̀ tọ́ba ti ké tán wọ́n tún yẹ̀ fún ọ tí tó fi parí odidi àlùfáàlì àpọ́nlé páálí tó ti ọwọ́ àfi òkú wé lápọ́nlé tọ́ta pọ́nlé ẹ bá ti sọ́ọ́sì ní ẹgbẹ́ èèyàn ká jẹ òtẹ̀ nílí kókó pọ̀ ń ká jẹ kíkẹ́ ẹ̀jẹ̀ máa kọ̀rọ̀ lásán sọ àníbi láti máa ṣàpọ́nlé yẹn ká má máa gbé kalẹ̀ lẹ̀ òṣùgbọ́n pé àwọn àgbàfà fẹ́ pọn lé lẹ́gbẹ́ àǹtí ìṣe à ń bì máyà lẹ́yìn òde ìkọjú ká má gbàgbé ìpè Quran ó yàtọ̀ sí èyí tí à ń gbé dání ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ ní jẹ́ Quran gbà pé ìdí à ń gbé dání wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run ọba sínú ẹ̀ pépà bẹ́ẹ̀ àtàwọn ọ̀rìn wọ́n gbé ta bá ń sọ ìyàtọ̀ láàrin méjèèjì pé ọ̀rọ̀ sí Quran ló gbèrò ní bí bí ẹ bá gbèrò koran koran náà ni bó ṣe wà nínú pépà o mo rò bó ti yé bẹ́ẹ̀ ń sìn koran náà ni bó ṣe wà nínú pépà òun ọkọ sínú pépà òun làwọn koran máa kà òun lọmọ kékeré náà ń ká lé kí mo rò bó ti yé bẹ́ẹ̀ ń sìn ṣùgbọ́n kékeré ṣe pépà gan òun lọ ń sàkọlé sọ́rọ̀ ọlọ́run ọba sùhánẹ̀ tọ́ba ajọ́rọ̀ ọlọ́run tó sì wà ń bẹ̀ pé fún kí fi ọ̀rọ̀ ọlọ́run tèmi fa ọmọ akíye ni wọ́n wí mo rò bó ti yé nìyí òkè kó sì má fẹ̀mí yẹpẹrẹ rẹ̀ kọ́ má sì balabala.

tó òkè òkè ni wọ́n gbọ́dọ̀ wà kùránì wà lórí apáta fún mẹ́tẹ́lẹ̀ wọ́n á kàgà bó sì máa tó nìyẹn. tó tí ó fi ya pé lẹ́mí rẹ lọ́hùn lọ́hùn kì í ṣe pépà yẹn òun ni wọn tó ń pọ́n lé ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n kọ sínú rẹ̀ àti ọ̀rọ̀ tó ti ẹnu òjíṣẹ́ ọlọ́run ọba jáde sọ̀rọ̀ wá ṣọlá bí mẹ́nu hadith yẹn òun gbà pọ́n lé ń parí náà. ọ̀lẹ̀ wá gbà àwọn òṣìṣẹ́ akọ́dọ̀ fún ẹ̀. tó fi pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí yẹn gbà àwọn òbẹ́ sì yé ẹ̀ ti kó yé wọn. ibi gbàgbẹ́ ti ṣe akọ́dọ̀ èmi àti ọ̀gbọ́dọ̀ máa jọ jókòó ní kọ́lọ́fù. ọ̀rọ̀ bó di ọ̀yá wọn ni wọ́n láwọn òṣìṣẹ́ akọ́dọ̀ fún tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ẹ̀ sì fi ká máa rìn náà rẹ̀ Maaleykum. Hadith yẹn ní ìdìwọ̀ yẹn sí o. Àwọn ti yẹ ó ti tó aláfẹ́ká bẹ́ lọ́rùn aláwọ̀ dáàbò jẹ́ ká pẹ́ lórí ìtẹ̀lé rẹ̀ ó jẹ́ kẹ́mi wá gùn lórí ìtẹ̀lé rẹ̀ òun ní ìdìbò yẹn sí pítọ̀ abalọ́wọ́ làbọ́ ìlú ìmọ̀ọ́rì ibùdó rọ́jà sọ áka àlàyé nípa ìmọ̀ àlà ìmọ̀ bá ti tàkìkọ̀ rẹ̀. Látàrí àjàkálẹ̀ ìdílé ìjọba ìgbà ní títí ọjọ́ kan tí ìjọba àpapọ̀ sí ìtàlẹ̀ ó wá ń tàbí ìtàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ó ń tún orí nàìjíríà kan tó sọ ọ̀rọ̀ wọ́n bí pàtí tó parí pé ẹni tó wà fẹ́ kó lórí àwọn tó máa tó ìṣẹ́ tó máa bá lè láti lọ pé èyí yẹn yóò padà sí kálé tó pọ̀ tó gẹ́gẹ́ bí ti ẹ̀rú dà báwo wọ́n ti mọ̀ sí ẹni pọ̀ sí ìrìn wọ́n ní wọ́n sọ pé ẹni tí ọba fẹ́ ká ìsìn ẹkùn ló láwọn fún wọn tí àwọn ìjọ kan sọ pé ó ń tọ̀ wọ́n pa ìrùn rẹ̀ aburú ni ọ òun tó jẹ kúrò láwọn ọmọ ẹgbẹ́ ènìyàn nítorí pé òjijì Ọlọ́run sọlọ lọọfà àlẹ òsọlá kò ní pàṣẹ nǹkankan àti kó já sí sí àǹfààní wà bẹ́ẹ̀ fún wa ó lè má yé wa ó sì yá àwọn ẹni tó yé ti pẹ́ pé ogun adẹrùngbọ̀n dẹrùngbọ̀n òróòtú máa padà mú egbò àdá àjìnà yóò mú àtàwọn àìsàn míì tún ọkọ pé yóò padà mú tọ. tàbá kìlọ̀ fún yẹn pé má farùn mọ̀mọ́ tó ti ló wọ́n máa pa. wọ́n fi líìsì àwọn àìsàn tó lè padà mú tọ̀ ìyá àwọn tí wọ́n mọ̀ ń pa àlera tòótọ́ irú yìí náà ń yè ké ni wọ́n. wọ́n fi tún lọ bẹ onílẹ̀ China wọ́n tún fẹ́ dìkúta fẹ́rù wọn nìyẹn. sáde ẹni wọ́n fẹ́. wọ́n fẹ́ adìẹ wọ́n mu ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ wọ́n jẹ lẹ́dẹ̀ wọ́n jẹ èkúté wọ́n jẹ ayán wọ́n jẹ ajá wọ́n jẹ mùtùmùtù ọ̀bọ ẹgbẹ́ òjẹkújẹ tí wọ́n jẹ ìdí rẹ̀ bí ta àìsàn bí ìlànlá ní oṣù jáde torí pé àtúnyẹjú eléyẹn tí a ti bó wa lè ìdérí nítorí pé fífi ìrùmọ́lẹ̀ mi súná tó fi tọrọ nínú nǹkan tí wọ́n máa kẹ́wà bá ìṣẹ̀dá ọkùnrin ni yóò sì kó dáadáa bá yóò ká nfààní bá àwa lè má mọ̀ọ́rọ́ àǹfààní yẹn bó ṣe tó pé fáwọn tó lè sọ nípa àwọn tó bá túmọ̀ nípa àwọn tó ní ìṣe pẹ̀lẹ́ tó lera tí wọ́n sì sòdodo pẹ̀lú rẹ̀ tó bá rìn ẹsẹ̀ rí mi ọ̀ wọ́n yóò mọ́ ṣe gbèrò ọ̀sọ̀dọ̀ àwọn àkáyèsí ló ti wá wọ́n tún fẹ́ dìbòta fún ẹrù nílá táwọn káàkiri torí bẹ́ẹ̀ máa tẹ̀sí ṣe fún lọ́wọ́ rẹ̀ náà. Ah, lẹ́yìn ká máa bẹ lọ́wọ́ gbogbo nǹkan bá bá di ẹ̀ka sọ́ra fún nínú aburú kẹrẹ́ abáníka sọ́ra fún nínú kẹ́jì jẹ́ mímu lílò ká sọ́ra fún kádẹ̀ máa bẹ lọ́rùn ọlọ́run ọlọ́wà nù àìsàn kòrónà àtàwọn akẹgbẹ́ náà. náà náà kàlàrà padà wá ayé àbá àlékún sí. Ọ̀fẹ́ lọ jámíà.

ẹ̀rí obìnrin tó yẹn tọrọ sí ti yẹjú débi tó yẹn fẹ́ takókò yìí ṣùgbọ́n bàbá ẹ̀ kírísítẹ̀nì bàbá yẹn ti jábọ́ kò sí mẹ́rin tó lè fọmọ fún yẹn mọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn ìjẹni tá máa máa tàkà sí ẹ̀ ẹ̀rí àní ọ̀ká sí kéésà náà ọ̀rọ̀ bí yẹ ìyẹn awẹ́ nìkan nu mọ́lẹ́bí mọ́lẹ́bí bàbá yẹn oníkọ̀ sọ̀rọ̀ lẹ́nu ara bí tí wù kọ́mọ òun lè sọ bẹ́ẹ̀ wá ní ìgbà tóun ti sórí burú pẹ̀lẹ́ ti tó chéǹdì yẹn ọ̀lẹ́nu ń bẹ̀ mọ́ nínú ìṣòro tó lè rí láyá alíslam ọ̀rọ̀ bá nìyẹn bí yẹ awẹ́ nìkan nú mọ́lẹ́bọ́yá burú ẹ̀ ní àfẹ́gbọ́n ẹ̀ òun ló máa sojú ẹ̀ wá ẹ̀ ńlá tó báyìí pé wọ́n kọ́ mọ́ mú àdúgbò wọn lé àbí mọ́ mú ìlú wọn òun máa fún wọn pọ̀. ẹ wá rí sí ìyá yẹn ẹ̀wẹ̀ obìnrin obìnrin obìnrin ọ̀fẹ́ obìnrin kọ̀kọ̀ ọ̀rọ̀ bó bẹ́ẹ̀ ń sì tó nípa bẹ́ẹ̀ bí ìyá yẹn ti wà kódà kó ti pé ọmọbìnrin ni lọ́mú ẹ̀ tọ́wọ́ ajọ́kùnrin ọlágbára ti fàyẹ́ ẹ̀fọ́kọ bí ààrẹ bá fẹ́ lọ́kọ ni kò sí nǹkan kan sẹ́nu ìyá rẹ̀ ń bẹ̀ rárá láti àbẹ́ni tó bá jẹ́ alákòóso òbí yìí pé kò ní di àríyànjiyàn tó bá di lọ́la ìṣá. ọ̀dẹ́ ẹ̀sìn gbèdéke kankan ọba ti róbìnrin tó lọ fẹ́ fẹ́ lọ́yọjú sí wọn ìdè mọ̀ fẹ́ fẹ́ o wọ́n bá láwọn ọba fún ọ wọ́n buwọ́lù wọ́n buwọ́lù ṣùgbọ́n tó bá yẹ pé fẹ́ máa sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ yẹn kẹ́lẹ̀ máa bọ́ sínú pálọ̀ wọn tàbí wọn mo rò bó ti yéésì níbi tí gbogbo àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ogun ọdún ọwọ́ àmì ẹ̀tọ́ wọn máa ṣe fàájì kò sí nǹkan tẹ̀kùn jábá ju pé ẹjọ́ ń sọ̀rọ̀ àtẹ̀yẹn nìyẹn ṣùgbọ́n èèyàn wà rẹ ní lọ́wọ́ ni mò ń tàtàkọ ẹ̀ àwa ẹwà ìwọ náà wà wá gbogbo ìjọ máa wà nù yẹ̀wù àbúrò nìyẹn níjọ́ kẹyìn rẹ̀ àníyìn kẹyìn rẹ̀ mo rò bá nìyẹn sọkò ní gbèdéke ẹ bá parí òfin tó bá rọrùn lónìí náà ẹ sún pọ ọba àtijọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ ọba àjọsùn kan kílẹ̀ ń bù ti ń pẹ́ tí ìbá rí gbégbá àwọn sọ owó tí wọ́n ṣe ákútù nìkan kan olóhùn owó tó fi ṣe wà límọ̀ lọ tolóòlòsù mẹ́fà sọ́wọ́n kí wọ́n ló kun yẹn fún rẹ̀ kò sí wàhálà kankan mẹ́ sọkò ní gbèdéke rárá ṣùgbọ́n tí wọ́n bí èsì ìtakókò rẹ̀ ẹ

Ah, wọ́n fi ń ṣe náà nìyẹn. a ah, ní gbèsè aláṣẹ ló ní gbèsè ẹni ọba ti kú àkọ́kọ́ náà ìtẹ́ la ní ẹ máa gbókù lọ wọ́n lọ hùkù tẹ́ ọ̀la làáfíà ẹ̀jẹ̀ ká wádìí dáadáa ọ̀gbọ́dọ̀ ah, lálàáfíà ọ̀gbọ́dọ̀ lálàáfíà tẹ̀rí ìtọ́sẹ̀lẹ̀ ní lásìkì ẹmọ̀ pé kéfìdí lọ́dọ̀ pé kí wọ́n lọ ọdún fẹ́niyàn o ṣùgbọ́n èyí tẹ rí nípa orí tẹ wa nínú àwọn ẹni tí wọ́n fẹ́ bá tẹ́jẹ́ ni ọjà mi lójú dáadáa láì sí ìṣèwádìí pé kò lè lálàáfíà yóò jẹ kábàárọ̀ gáírù sọ̀hẹ̀ gbogbo ẹnu mo lè fi fìdí ẹ̀ múlẹ̀ níbi inú àwọn ọ̀tá mọ́kúbà láti mùsùlùmí ìmọ̀dínà ti di sẹ́yìn àwọn ni wọ́n dùn lórí ẹlẹ́yìn ọ̀rọ̀ bó tiẹ̀ àwọn òkú tí wọ́n ń wúlò kó agbolé tí wọ́n gbẹ́ sáré rẹ̀ jì àwọn ni wọ́n máa ń lọ ọ̀dùnmọ́ lórí tẹ́sán ẹyọ kan ò tí ì ṣẹlẹ̀ kódà níjọ́ kan ìmọ̀ọ́mù lùkẹ́ ti fi dé ìmúlẹ̀ wọ́n nígbà àwọn ọmọ bá àwọn tó wọ́n máa ń lọ ọ̀gbù ní tẹ́ nípa àwọn yẹn lọ jí òkùnkùn bẹ́ẹ̀ tó bá ti di kí náà wọ́n máa kọ́kọ́ ó ju adúlọ́ gbogbo òkú wọn náà ókè wọ́n nígbà tó ti di lẹ́wọ̀n àwọn bá ké sí dọ́ẹ̀fà lẹ́wọ̀n alẹ́ àwọn bá bóde òdìtẹ́ àwọn jókòó ti fi fá gbogbo ọjọ́ fi lọ àwọn òkúrò túpẹ̀ àwọn àtẹ̀tẹ̀ ẹ lọ sọ ara yín pẹ̀lú kí ìlú kú ìtẹ̀lé o torí ló ní ìtẹ̀wá padà lọ wádìí dé lórí ìtẹ̀wá ní ìrọ̀ burúkú ní ọ̀jẹ̀ ìró tí ò lè lálàáfíà rárá rárá ni tọ́lá gbolé ara wọn tí wọ́n ń sìnkú sí bẹ́ẹ̀ wọn tí wọ́n hu ọmọ wọ́n hu yà wọ́n hu kankan wọ́n máa lọ sùn jẹ ṣùgbọ́n ń tẹ́ lè tó ìṣe títà lè ti náà ní ká gbókù wa lọ sórí pẹ́ láti máa gbẹ́ sáré kojú tí wọ́n bá wá lọ kí lẹ́yìn fẹ́ fi ṣe àti kí ni pírọ́blẹ́mù mi lè kílẹ̀ fẹ́ fi ṣe lóòótọ́ yẹ ká sọ nípa àpọ́nlé tí ń bẹ gẹ́gẹ́ bá ti kà fún wa lénìí pé kọ́dà tí ẹ bá mọ̀ fẹ́rẹ̀ kó kẹ́ni lọ wú jẹ gan ká má fi síbẹ̀ àti ká gbé kó bẹ́ẹ̀ tòṣùgbọ́n tí wọ́n bá ti wù bí ẹ kẹ́ni yẹn má wà lè jẹ́ nà mọ́ àti tọ́lá jẹ́ ni iná ní wọná mọ́ nítorí páwọn ti lọ sùn jẹ nítorí bẹ́ẹ̀ kò sí nǹkan ní lórí rẹ̀ títí ìyá ọba ti wáyé ọ̀dọ̀ àwọn aláṣẹ lọ́wọ́ kò sí lọ́rùn ju wa Allahu a'lam subhanaka Allahumma wa bihamdika ṣàlọ́ bá ìlànà ìlànà